وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أركفون ولنبا ولنبا تي أكوى جتي أيتي أواي دوري إسلام ولنبا ناني أدوكفون àjẹ́rìí pé ọlọ́run ọba yìí òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún àtijọ́rí pé anabi sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ni àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba torí ẹ̀jẹ̀jẹ̀ tán ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà àtàwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan ẹ̀rí eléyìí tí a fẹ́ gbìyànjú àti máa gbéyẹ̀wò ní èdè àsìkò yìí òun náà ni ìrújú kan tí àwọn tí wọ́n jẹ́ onírújú tí wọ́n ń tàn káàkiri láwùjọ wa yìí àwọn tí wọ́n fẹ́ wo manhajú ahli sunnati wal jama'a ní orúkọ ahli náà àwọn fẹ́ tí wọ́n fẹ́ wo manhaji ti alùsùnà tó jama'a tí wọ́n wà lórí ẹ̀ tí wọ́n dẹ́rìn lórí ẹ̀ lábẹ́ orúkọ alùsùnà tó jama'a náà ti fẹ́ wo manhaji yìí àwọn náà máa pẹ̀ra wọn ní alùsùnà kódà ó ṣeé ṣe káwọn náà máa pẹ̀ra wọn ní asalafiyun àkódà ó ṣeé ṣe káwọn náà ní àwọn mu'assasati kọ̀ọ̀kan tí wọ́n dálẹ̀ àwọn foundations kọ̀ọ̀kan àbí àwọn whatsapp groups kọ̀ọ̀kan wọ́n dálẹ̀ tí wọ́n ń pe orúkọ àwọn muassasat àtàwọn majmu'at àwọn foundations àtàwọn groups wọ̀nyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní orúkọ ahlus sunnati wal jamaa'ah tàbí tó ń pe orúkọ rẹ̀ ní tẹ́ǹsì ìtìsáàbù àwọn majmu'at yìí àtàwọn muassasat síbi ojú ọ̀nà salafiyya. ilé ti jẹ́ sí pé sàlàfíyà dẹ̀ ní àti ìjálù súnà sí ìjàmáà àpò níbàtàn pẹ̀lú àwọn ròní wọn àti àwọn ìlànà wọn eré tí wọ́n dúró lé lórí. sọ nínú àwọn ìrújú eré tí wọ́n ń tàn káàkiri tí wọ́n dẹ̀ ń pè ní manhajú àlì súnà sí ìjàmáà tí wọ́n ń pè ní manhajú àwọn sálàfù sọ́ọ̀lì òun náà ni a fẹ́ gbìyànjú àti tún tan ìmọ́lẹ̀ sí. kí ni nǹkan náà? òun náà ni wípé àwọn wọ̀nyí wọ́n sọ wípé hazir minal bid'a wala tuhazir min sahibiha hazir minal bid'a wala tuhazir min sahibiha wala tatakallamu fihi. نعم حذر من البدعة ولا تحذر من صاحبها ولا تتكلم فيه يعني كي ما صوى وين لارا نقا بدعة ما صوى وين لارا نقا بدعة ṣùgbọ́n fi ẹni tí ń ṣe dídá alẹ̀ wọ́n sọ àwọn ìlara nípa rẹ̀ má dákọ̀ rẹ̀ wọ́n sì sọ̀rọ̀ nípa ẹni tí ń ṣe dídá dídá yẹn nìkan ní kó máa gbógun ti dídá ní kó máa jàdógun dídá ní kó máa sọ àwọn ìlara nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe dídá yẹn ẹ láti hazir minhu ẹ máa sọ àwọn ìlara nípa rẹ̀ má sọ̀rọ̀ nípa rẹ̀ láti takallam fi má sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí pé máa dárúkọ èèyàn kò sí nínú manhajú ahli sunnati ká máa ṣe wá sí ká máa wá dárúkọ àwọn èèyàn pé lágbájá ẹ̀jìnà sí lágbájá manhajì rẹ̀ ọ̀dá lágbájá ròyìn rẹ̀ ọ̀dá lágbájá ẹlẹ́gbẹ́ni lágbájá kìnnìkanni fòlánù kádà fòlánù kádà. wọ́n ní eléyìí báyìí kò sí nínú manhajì wa lùsùn ètò ìjàmáà tó nítorí ọ̀nkọ́ o eléyìí táwọn máa ṣe eléyìí táwọn táàdé ń gbà àwọn èèyàn níwájú àti máa ṣe lórí ahọ́n wọn ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ yẹn o òun náà ni pé a máa sọ àwọn ẹ̀ lára níbi dídá ṣùgbọ́n àwọn onídídá á pa wọ́n tí a ní sọ wọn lára nípa wọn àti ní àti ní máa ṣàlàyé wọn àti ní máa dárúkọ wọn pé àti ẹ̀gbọ́dọ̀ dárúkọ rárá rárá ni wọ́n ní ìdárúkọ ńkọ́ ọ̀tàkù manhajú alisunnati jama'a ṣé bá ní sí. ní nítorí pé anabi sallallahu alaihi wasallam kì í dárúkọ àwọn èèyàn wọ́n ní anabi sallallahu alaihi wasallam ọkàn sọ wípé ma balu aqwam ma balu aqwam kí ló ń ṣe àwọn èèyàn kan náà tí wọ́n ń ṣe báyìí tí wọ́n ń ṣe báyìí ànábì òkè ń dárúkọ àwọn èèyàn ànábì kan sọ pé kí ló ń ṣe àwọn èèyàn kan náà. tó tábà wo hadith yìí hadith lálàáfíà ni hadith lálàáfíà tó ṣe ṣẹlẹ̀ lẹ́nu pàdánù sọlá ọ̀sọ̀lá máa ń sọ ròyìn tó sọ bá lu àkọ́wà. sọ báyìí ni wọ́n wá ń lò ní rújú tí wọ́n ń pè lẹ́rìí fáwọn èèyàn. so wọ́n dẹ̀ ń pè manhajú ànábì sọlá ọ̀sọ̀lá pé manhajú ànábì ni pé kò ń dákọ̀ so kò sí ká máa dárúkọ nínú ìlànà ànábì sọlá ọ̀sọ̀lá nínú àwọn àtàwọn ìṣọ̀lá ọ̀sán ọmọdé ṣe dáwà tí wọ́n ti ń ṣe ìpìlẹ̀ sí ìjọba náà bá ìmọ̀ dárúkọ òsì ń bẹ̀ tí wọ́n ànábì ń dárúkọ yẹn. so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú gbà ni ọ̀rọ̀ tí ó jáde kúrò nínú ìròrí ahlu sunnah wal jamaa ni ọ̀rọ̀ tó jáde kúrò nínú ojú ọ̀nà ahlu sunnah wal jamaa ni gbogbo àwọn tí wọ́n ń ṣe tẹ̀rùwíjì ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tí ẹ́ eh? so àwọn fẹ́ pe munkaru wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ pe ní òdodo ni wọ́n fẹ́ pe aburú òdodo ni wọ́n dẹ̀ fẹ́ pe òdodo láburú ni hmm? so wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ máa pe aburú ní dáadáa wọ́n fẹ́ máa pe dáadáa láburú fáwọn èèyàn òye bá tí ló fi jẹ́ sí pé nínú manhaj ni pé àwọn gbọ́dọ̀ dákẹ́ lórí àwọn èèyàn yìí lórí àwọn ìrújú àtàburú tí wọ́n ń ta káàkiri nínú ẹ̀sìn yìí so síwájú náà ẹ jẹ́ kí n kọ́kọ́ fún wa ní. àlàyé kan nínú tíọ́rà kan tí ó gbajúmọ̀ dáadáa òun náà ni tíọ́rà tí ìkan nínú àwọn afá wa ṣe Khalid mundahawi az-Zafiri Khalid mundahawi az-Zafiri afá yìí kọ́lọ̀ wà lékelá kí wọ́n kọ́ wọn. àwọn náà ti tíra kan tó pè ní ijma'ul ulama ijma'ul ulama ala al-hajri wat-tahdhir min ahli al-ahwa ijma'ul ulama ala al-hajri wat-tahdhir min ahli al-ahwa kí ni túmọ̀ ẹni pé ìpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ ìpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ kan wà lójú ọ̀nà sunna àwọn olùmọ̀ tí ìpanupọ̀ wọn tó ṣe gbára lé tí a máa wòye sí nínú ṣẹ̀ríà ìpanupọ̀ wọn lórí alhajj lórí káyíyàn lódì wàtàhàzír min ahli ahwa àti ká sọ àwọn yẹn lára kó níbi àwọn aláburú àwọn oníbídà ìpanupọ̀ àwọn olùmọ̀ tí ìpanupọ̀ wọn tó lẹ́sẹ̀ ńlẹ̀ nínú Islam àwọn olùmọ̀ tí a lè ka ìpanupọ̀ wọn fún ìpanupọ̀ ẹ́ ìpanupọ̀ wọn lórí wípé a máa yàn lódì a sì máa sọ́ra a dẹ̀ máa sọ àwọn yẹn lára kó níbi àbúrò níbi dání. nínú yìí page twenty six nínú na. náà tá page twenty six yìí a bá ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a bá ń bẹ̀ pé táwọn gbé wá kan ní tó yẹ pé naam ìgbà tí afa yìí ń sọ̀rọ̀ nínú tírà yìí àwọn ni waqad sara salafu min al-mutaqaddimina wa man ba'dahum min al-muta'akhirin ila at-tahdhir min al-bid'i wa at-tahdhir min ahliha ala haddi sawa wọ́n ní ní pàápàá àwọn salaf àwọn ẹni rè ṣáájú àwọn tí wọ́n jẹ́ ìjọ àkọ́kọ́ nínú islam yìí tí afẹ́kíyàmọ̀ tẹ̀lé lànà wọn min al-mutaqaddimina wa man nínú àwọn ẹni ìṣáájú ni àtàwọn tí wọ́n tẹ̀lé wọn nílẹ̀ mẹ́ta àkèrè nínú àwọn tí wọ́n wá lẹ́yìn wọn. wọ́n rìn lórí at-tahdhir wọ́n ní waqad sara as-salafu min al-mutaqaddimina wa man ba'dahum min al-muta'akhirina fi at-tahdhiri min al-bid'i. wọ́n rìn lórí ká máa ṣe tahdhir ìtọ́nilára kó níbi dídá. ó túmọ̀ sí pé nínú manhaj àwọn salaf eléyìí tí wọ́n rìn lórí ẹ̀ bẹ̀rẹ̀ láti orí àwọn ẹni ìṣáájú wọn ni àtàwọn tó tẹ̀lé wọn ni manhaji wọn tó ń lórí ẹ̀ ní at-tahziru min al-bida'i ká máa sọ àwọn yẹn lára kó níbi bídà wat-tahziri min ahliha bákan náà ká sì máa sọ àwọn yẹn lára kó níbi àwọn tí wọ́n jẹ́ òní bídà yìí. sọfọ ahlu sunnati wal jama'a ọ̀rọ̀ ti ní nìyẹn o ọkọ̀ ti ń sàlàyé ilé sunnati wal jama'a wọn àti mú abala kan fa abala kan sílẹ̀ wọn àti mójútó abala kan kan ra abala kejì láre pé a kàn máa hazaru àwọn èèyàn a máa sọ àwọn èèyàn lára a máa sọ ewu tí ń bẹ di bídà fáwọn èèyàn ni ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe bídà yìí ẹja fi wọ́n lẹ̀ ẹ̀mẹ́jà wulẹ̀ máa ṣàlàyé wọn fáwọn èèyàn ẹ̀mẹ́jà wulẹ̀ máa dárúkọ wọn ẹ̀mẹ́jà sọ̀rọ̀ nípa wọn bídà àwọn nìkan lè dá máa gbógun ti wọn láwọn sálàfù wọn rìn lójú irú ọ̀nà yìí rárá orí ọ̀nà yẹn ni pé ní déédé bákan náà ni wọ́n ṣe máa ń ṣe méjèèjì wọn à kí ń wọn à kí ń tẹra mọ́ kan jù kan lọ méjèèjì ni wọ́n máa ń ṣe kí ni náà máa ń mójútó tí wọ́n dẹ̀ tẹra mọ́ méjèèjì tí wọn à ní gbé kan lékè ìkan tí wọn à ní mójútó kan kan á fọwọ́ yẹpẹrẹ mú kejì láì mójútó dáadáa bá ṣe mójútó alákọ̀ọ́kọ́ méjèèjì wọn ó ṣe alahadi sawa ní orí òṣùwọ̀n kan náà ni wọn ó ṣe ní wọn ó ṣe ní kílẹ̀ tí ń pè é ni wọ́n ṣe bákan náà ni tí kan ò ní jù kan lọ wọ́n ti ń gbógun ti dídá àtó bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbógun tàwọn ní dídá àtó wọn àní máa gbógun tó ní dídá wọn àní máa gbógun ti dídá kan múra sí i kan bá fọwọ́ yẹpẹrẹ mú àwọn tó jẹ́ ní dídá wọn gbógun tàwọn méjèèjì ní dèdè bákan náà ni. فلم يقتصروا على التحذير من البدع وتركوا أهلها على طريقتهم سائرين wọn àní máa dúró sórí ìmọ̀ sọ àwọn kán wá pa àwọn oníbídàtì lórí ojú ọ̀nà wọn ká máa rìn bẹ́ẹ̀ kán pa àwọn oníbídàtì sórí ojú ọ̀nà wọn ká máa rìn lójú ọ̀nà yẹn wà lè bídá ihe mọ̀ wùdí ká sì fi wọ́n lẹ̀ ká máa ti tẹ̀rù ìjù ká máa polongo bídà àwọn fáwọn èèyàn wọn ní fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. fa inna hadhihi al-bid'a fa inna hadhihi al-bid'a la tasiru wahdaha fa inna hadhihi al-bid'a la tasiru wahdaha nítorí pé bídà yìí ò lè dárìn fúnra rẹ̀ bídà ò lè ṣe kí kò lè dárìn fúnra rẹ̀ kò lè dárìn lóhun nìkan بل labudda laha min musayyirin wa murawwidin ọ̀ràn yẹn ní kárẹ́ nìkan tí ó máa tí ó máa pèpè sí tí ó máa polongo rẹ̀ tí ó máa mú káàkiri tí ó máa mú bídíà yìí rìn ọ̀ràn yẹn kọjá pé nìkan ni ezekeni ni ó máa fọ́n bídíà yìí káàkiri òun yóò máa mú káàkiri òun yóò máa pèpè sí bídíà kò lè dá kò lè dá fọ́nká fún rẹ̀ láì sí nìkan ni máa fọ́nká. falazima min at-tahdhir min al-bid'ati at-tahdhir min ọwá jọ́ra yàn nínú kákíkíni ká sọ àwọn ìlara kúrò níbi dídá òun náà ni kí a sọ àwọn ìlara kúrò níbi àwọn tó bá jẹ́ òní dídá yìí. falazima mina tahrir ọjọ́ ọ̀ràn yàn nínú ìmọ̀ ṣe ìkìlọ̀ kúrò níbi dídá àtàhírù min ahliha ìṣe ìkìlọ̀ kúrò níbi àwọn tí wọ́n ṣe dídá yìí náà. yẹn ni pé nínú ọ̀ràn yàn pé èèyàn ń pèpè kúrò níbi dídá èèyàn ń takò dídá èèyàn ń sọ àwọn ìlara kúrò níbi dídá ní ká sọ àwọn ìlara kúrò níbi àwọn tó jẹ́ òní dídá yìí àwọn onídídá àyíwárí tí wọ́n bá ti lè jáwọ́ kó omi dídá rẹ̀ ibi dídá tó ń ṣe ṣe é bá nìsín tí a sì lè mọ́ wọn tá yàn wọ́n lódì máta máa yà nílùú na mi dídá inú àháwà wọ́n ní in tí wọ́n gbé dání nínú dídá àti ìfẹ́nú nǹkan ẹni òkú tá a bá ti lè ṣe kíni tá a bá ti lè paná àwọn tí wọ́n ń gbé dídá yìí dání tí wọ́n ń fọ́n dídá yìí káàkiri tí a ti lè ṣe kí ni tá a ti lè sọ àwọn ìlara nípa wọn tí a yàn wọn lódì tí a pa wọn tì tí a ṣàlàyé wọn táwọn yẹn ti ṣe kí ni táwọn yẹn fi pa wọn tì bí ẹni tí ò wúlò láwùjọ táwọn yẹn táwọn yẹn gbọ́ wọn yé débi wípé wọn àmú nǹkan kan lọ́dọ̀ wọn mọ́ tí wọ́n wà láyé díẹ̀ láìsí nǹkan gbé dání náà yóò ṣe kí ni nǹkan gbé dání náà yóò kú ni torí pé àwọn tó gbé dání náà wọ́n ti kú láwùjọ wọ́n ti ṣe kí ni àwọn lágbára mọ́ àwọn èèyàn kà wọ́n kú mọ́ kò ní kò tiẹ̀ ní fọ́n kára rárá àwọn ò tiẹ̀ ní gbọ́ rárá àwọn ò tiẹ̀ ní tẹ́tí gbọ́. wàlá ni ẹ̀sàmá tanu mi nashriha wà dáhàwá ti ilé ìhà. wọn àti ní kápá láti máa fọ́n káàkiri àti láti máa pèpè sí má nígbà tí a bá ti tá bá ti wú àwọn tí wọ́n ń gbé nǹkan yìí dání gẹ́gẹ́ fọ́ra wọn. wọ́n wá ní wàkọ̀ rẹ̀ zọ́hàrọ̀ fi zamanina haza aqwamu. wọ́n wá ní lásìkò wa yìí àwọn èèyàn kan ti jáde àwọn èèyàn kan ti hàn báyìí láwùjọ wa báyìí lásìkò wa yìí. sódà sáwùl asnan àwọn wọ̀nyí ọmọ kéékèèké ni wọ́n nínú ọjọ́ orí ìtumọ̀ ìjọmọ kéékèèké nínú ọjọ́ orí ni pé tá a bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn sálàfù umma ẹ rí wípé ọmọ kéékèèké náà jẹ́rẹ́gbẹ̀ wọn kódà kan pé ọgọ́rùn-ún ọdún lásìkò yìí kódà kọjá pé àwọn táwọn wí kọjá pé ọgọ́rùn-ún ọdún ni wọ́n kò ẹ rí wípé tuntun ọgọ́rùn-ún ọdún wọn wọn àdàgbà tó àwọn ìjọ àkọ́kọ́ nínú àlùfáà yìí nígbà umma yẹni pé ní ìbámu títa bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn ju àkọ́kọ́ àwọn sọ̀hábà àwọn tabi'un àtàwọn tabi'u tabi'in ẹ̀kọ́ àwọn kékeré ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọn. àwọn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ ròyìn yìí sódà sáwùl asnan nínú òyìn tá a lè fi òyìn wọn tá a lè fi yẹpẹrẹ wọn nínú òyìn táwọn tánà bí sallallahu alaihi wasallam tó fi rìn àwọn kọ̀wárì pé sódà sáwùl asnan ọmọ kéékèèké ni wọ́n lójú ọ̀nà yìí sufahawul ahlam àwọn wọ̀nyí àwọn òmùgọ̀ ni wọ́n wọn gbàgbọ́ yẹ manhaj yìí rárá òmùgọ̀ ni wọ́n nípa manhaj yìí yaquluna bi qawlin muhdathin lam ya'ti bihi al-awwalun wọ́n máa wá sọ àwọn ọ̀rọ̀ kan tọ́jọ́rọ̀ àdádálẹ̀ ẹ pé àwọn wọn dá ọ̀rọ̀ yẹn lẹ̀ lam ya'ti bihi al-awwalun táwọn ẹni àkọ́kọ́ tún àmúrò ọ̀rọ̀ yẹn wárí tẹ́ẹ̀ lè gbọ́ kí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tẹ́ẹ̀ lè gbọ́ kí wọ́n sọ orí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn àwọn máa mú àwọn ọ̀rọ̀ kan wá tó pé àdádálẹ̀ ọ̀rọ̀ ni àwọn ni wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ìròyìn àwọn ni wọ́n gbé kalẹ̀ táwọn sálàfù sí kíni tí wọ́n sọ orí ẹ̀ yìí tí wọ́n dẹ̀ múrò wá fàkọ́ọ́lù hazir minal bida'i àwọn ọ̀rọ̀ tó máa sọ táwọn wí òun náà ni tí wọ́n máa sọ pé hazir minal bida'i máa sọ àwọn ìlara kó mi bídà ni wala tu hazir min sahibiha má sọ àwọn ìlara kó mi bí ẹni tí ń ṣe bídà kò yẹ báyìí ni ti hazir minal bida'i wala tu hazir min sahibiha sọ àwọn ìlara kó mi bí bídà níbi àwọn aburú àtàwọn ewu bídà ni má sọ àwọn èèyàn lára kúrò níbi ẹni tí ń ṣe dídà fúnra rẹ̀ wala tatakallam fi o sì má sì sọ̀rọ̀ nípa ẹni tí ń ṣe dídà yẹn àwọn tí ń ṣe dídà lẹ̀ ẹ má dákọ ẹnìkan anabi sallallahu alaihi wasallam òfin dárúkọ ẹ má wulẹ̀ sàlàyé àwọn yẹn ẹpa àwọn yẹn ti dídí àwọn gangan ní kẹ́ máa gbógun ti ẹ ṣùgbọ́n yẹn bá wọ̀rọ̀ yìí èyí rò pọ̀rọ̀ àwọn hali sunna yìí rò pọ̀rọ̀ mina dídà yìí wọ́n fi máa ta àwọn yẹn pé sẹ́mà kò sẹ́ni tí ó jẹ́ alùsùnmùnà tí ó gbọ́ pé wọ́n ní kéèyàn gbógun ti dídà tí ó ma wò pé àmọ́ṣàlọ́ ah, ẹ̀ wọ́n ní ká máa gbógun ti dídà ní ẹ wàá rò wípé alùsùnmùnà ni wọ́n ní ẹ wàá rò pé ròyìn súnmùnà ni wọ́n ń gbé káàkiri pẹ̀lú gbígbógun ti dídà tí wọ́n kọ́kọ́ ti síwájú níbi ọ̀rọ̀ yìí ẹ̀ nímọ̀ wípé wọn àrìn lójú ọ̀nà alùsùnmùnà rárá ó dẹ̀ ní tí wọ́n fẹ́ fi ṣe tí ó so ló fi jẹ́ pé kí n sáré tètè kí n tó kí n tó parí mi kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ kí n tó ka parí ẹ jẹ́ kí n sáré tètè fún yín lára ní orí ọ̀rọ̀ tí Mufaddal ibnu Muhalhil rahimahullahu ta'ala ìkànnì àwọn afa sunna ni tó sọ nípa irú àwọn nǹkan báyìí ká lè bá gbọ́n já àwọn oníbi dá kámẹ́rù yìí pé tọ́lá sọ̀rọ̀ kan tó dàbí ẹni pọ̀rọ̀ sunna ni kámẹ́rù yìí pé oní sunna ni wọn àti kámẹ́rù kan fẹ́ ṣe náà tó fún sunna ni kámẹ́rù kan fẹ́ ara sunna lọ́wọ́ ni kámárò yìí pé báyà wọn fẹ́ gbé súnà lárugẹ ni tó bá ṣe máa ń ṣe nìyẹn wọ́n kọ́kọ́ ti ọ̀rọ̀ kan síwájú tí ó jọ ọ̀rọ̀ súnà tí ó jọ ọ̀rọ̀ tí ó dá létí wọ́n wá ti dídá àbọ̀ lẹ́yìn rẹ̀ bá ṣe máa ń ṣe nìyẹn so alójẹ́ pé àfáwa Mufaddal ibn Muhalhil nínú afaru kan gbà wá látọ̀dọ̀ wọn tábàlọ́wọ́ nù al-Ibana al-Ibana al-Kubra tábàlọ́wọ́ mujallad lẹ́ẹ̀kejì page four hundred and forty four al-Ibana al mujallad ẹlẹ́kejì page four hundred and forty four alimam mufaddal ibn muhalhil wọ́n sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní law kana sahibul bid'ati idha jalasta ilayhi yuhaddithuka bi bid'atihi hadartahu wa fararta minhu. wọ́n ní tó bá jẹ́ sí pé oní dídá ó ti mọ̀ yí pé ó ti mọ̀ yí pé tó bá jòkó síyàn tó bá bẹ̀rẹ̀ sí máa sọ bídà rẹ̀ tí bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bídà ó sá fún un ó sì ó sì kí ni ó sì ó sì sọra fún èèyàn báyìí àwọn oníbìdà ti mọ̀ yí pé tẹ́yìn àwọn bá bẹ̀rẹ̀ tán bá bẹ̀rẹ̀ wá sí àbí tán bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi ní àwùjọ tó táwọn yẹn ti gbọ́ súnà yìí pàápàá jùlọ lásìkò tí àfa yìí ń sọ̀rọ̀ nítorí pé àwọn àfa súnà ti gbìyànjú gan láti jẹ́ káwọn yẹn mọ bídà àwọn yẹn ti gbọ́ bídà yìí wọ́n dẹ̀ ti mọ oníbìdà ọ̀nà táwọn oníbìdà wa máa ń dá lọ́gbọ́n láti ń dá lọ́gbọ́n lásìkò yìí náà tọ́jọ́rú ń ta wà lórí ẹ̀ báyìí ẹ̀ ní pé hazir minal bid'ah wàlá tuhazzir min sahibiha wàlá tatakallamu fihi. irú ọ̀rọ̀ yẹn tẹ́ bá wo ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ hazzir min al-bid'a sọ àwọn yẹn lára kó níbi dídá ẹ̀ẹ́kọ́ ọ̀rọ̀ yẹn bá súnà mu. wọ́n ti síwájú tẹ̀lé bá rògbọ́ ní súnà ni wọ́n ní kẹrù kọ́ máa ń gbógun tó ní dídá kẹrù máa rògbọ́ ń gbógun ti dídá ni ẹ̀ ní màá kí wọ́n ti padà ti dídá bọ̀ ọ̀rọ̀ yẹn lẹ́yìn. wọ́n náà ní pé wàlá tuhazzir min sahibiha wàlá tatakallamu fihi wàlá tatakallamu fihi ọ̀rọ̀ tí wọ́n padà tì í bọ̀ lẹ́yìn yẹn ọ̀rọ̀ dídá ni ṣùgbọ́n wọ́n gbé ọ̀rọ̀ súnà ṣáájú wọ́n wá kì í dídá bọ̀ lẹ́yìn. sàmà yìí pé manhajú alùsùnà tó jama àti àti kàṣáájú lókè nínú tíra tá n kà yìí kò ní í pé àwọn alùsùnà jama bẹ́ ti ń gbógun ti dídá àná máa ń gbógun tó ní dídá alahadi sawa ní bákan náà ni lórí òṣùwọ̀n kan náà ni ìyẹn ni pé bọ́lá ṣùgbọ́n tí ẹ bá ti rí nǹkan tó yẹ pé abala kan lòún fẹ́ mú ẹ máa ṣàlàyé dídá lásán ni ẹ pa àwọn tí ń ṣe dídá ẹ pa àwọn tí ẹ má dárúkọ wọn ẹ má sọ̀rọ̀ nípa wọn ẹ kà máa wó dídá wọn ni ẹ sì mọ̀ wípé irú ẹni báyìí òrìn lójú ọ̀nà àdìsí ní ṣe ìjọba àmì ẹ kò yẹ báyìí nísìn nítorí pé ó ti ń mú abala kan tó súnmọ́ ó gbé síwájú wọn ti dídá rẹ̀ bọ́ lẹ́yìn irú ọ̀rọ̀ yẹn onímọ̀ àwọn ni wọ́n ń sàlàyé fún wọn nígbà pé laukana sahibul bid'ati idha jalasa ilayhi yuhaddithuka bi bid'atihi hazartahu wa faragta minhu. oníbídà ti mọ̀ wípé sọ bá jòkó tó òun tó wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bídà tó ń bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bídà ó sọ̀ra fóun ó sì sá fóun yóò wá sí kí ni walakinnahu yuhaddithuka bi ahadithi sunnah fi badwi majlisihi. nígbà tí wọ́n ti gbẹ́jà àwọn èèyàn báyìí sọ́rí àwọn èèyàn ti gbọ́ súnà yìí gan kárí pé àlàyé súnà ó ti ó ti hàn sáwọn èèyàn pẹ̀lú gbìyànjú àwọn olùmọ̀ nípa súnà tábà fẹ́ sọ̀rọ̀ wàlàkín náà yóò hadith kàbí àhadith súnà àwọn àhadith súnà ni màá máa fún yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ súnà fi bádùn ìmàjìlísìhì níbẹ̀rẹ̀ ìjòkó rẹ̀ àwọn àdìsí ni màá mú wá àwọn ọ̀rọ̀ súnà ni màá sọ fún ma yóò dìkìlù àlékà àtàhù lẹ́yìn rẹ̀ yóò máa kí bídà rẹ̀ wọlé sí yóò máa ti bídà rẹ̀ yóò máa ti bọ̀ lórí yóò máa wá gbé bídà rẹ̀ wọlé sí ọ lára فلعلها تلزم قلبك فمتى تخرج من قلبك ó wá ṣeé ṣe kó wá wọnú ọkàn rẹ kó lè mọ ọlọ́kàn ẹ tó bá wà lè lè mọ ọlọ́kàn báyìí <clears throat> àti jáde wá di wàhálà ìgbà wo ni wàá jáde kó nu ọkàn rẹ lórí pé kò ní lè jáde mọ́ tó tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wàá rò pálí súnà ni wàá máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ torí pé n tí ó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nípìnlẹ̀ ni pé àwọn àhàdísù súnà ni ó kà tó bá ti ẹ ti dára déhùn tán torí pé òun ti òun ti rí ibi tàn yín tán lọ́ọ́ máa ti dídà rẹ̀ wọlé lọ́ọ́ máa gba dídà sí yín lára lọ́ọ́ máa gbé dídà sí yín lára tí ó wà nílẹ̀ mọ́kàn yín kò ní lè jáde lọ́kùkù lọ́kàn yín mọ́ pé báyìí nìsín so tó fi jẹ́ sí pé àfáàwà Hisham bin Hassan nínú ẹgbàá wa kẹgbàá lọ́dọ̀ tí wọ́n náà nínú tabakọ́tù ibn eh, Sa'id tabakọ́tù ibn Sa'id àti sunan ad àti sẹ́hùn sunna al àti al-ibana libni battah ìgbàwá tó ń gbà lọ́dọ̀ tẹ̀lé nìkan káàdì al-hasan wa muhammad bin sirin yaqulan wọ́n ní hasan al-hasan al-basri rahimahullahu ta'ala àti muhammad bin sirin wọ́n máa sọ wípé la tujalisu ashab al-ahwa ẹ má máa jòkó ti àwọn onífẹ̀ẹ́nu àwọn onídídá ẹ má jòkó ti wọn pé ẹfẹ́ kọ́ mà lọ́dọ̀ wọn abẹ́fẹ́ gbọ́ wà sí wọn abẹ́fẹ́ gba ìmọ̀ látọ̀dọ̀ wọn wala tujadiluhum kódà ẹ má bá wọn ti fàǹfà nínú ẹ̀sìn nítorí pé ìbá wọn ti bá ń fa ìjòkó tí wọn náà nìyẹn wọn máa ráyè ọ̀rọ̀ ìròyìn wọn wọn máa rọ sí lórí wàlá tẹsánà ewu minhum ẹ sì má gbọ́rọ̀ ẹsìn látọ̀dọ̀ wọn rárá ẹ má gbọ́rọ̀ látọ̀dọ̀ wọn. kò yí báyìí nìsín eléyìí báyìí ẹ wo alhassan al-basri ni ẹ wo àti muhammad nasirin ẹ wo bá ti ń gbógun tàwọn ní dídá nítorí wípé ká lè bá gbógun ti dídá àwọn kí dídá àwọn kó lè bá kú láti ń gbógun tàwọn nítorí wípé tẹ́ bá ti lè tẹ́ bá ti lè pa wọ́n ti báyìí so tí wọ́n yẹpẹrẹ láwùjọ tí èèyàn kankan ò gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́ so dídá àwọn òkú pẹ̀lú báyìí ní ìsìn tó kọ́ àwọn tó àwọn tó ní dídá yẹn gẹ́gẹ́ ti yẹpẹrẹ láwùjọ àwọn gẹ́gẹ́ ti kú lákùú sáyé so látara báyìí dídá àtàntẹ́ fọ́n káàkiri wọn wọn à ní ní kápá àti fọ́n káàkiri wọn nígbà tí wọn kẹrẹ́ ní tí ó gbọ́ ẹ̀ tẹ́ ti jòkó tì wọ́n tẹ́ bá wọn eléyìí báyìí náà á bà nínú al-ibana títí ní ọba pọ̀ ó lóun gbọ́ tí abu abdullah sọ yìí pé ahlul bid'ah ma yanbaghi li ahadin an yujalikahu àwọn onídídá ọ̀tọ́ fún ẹnì kankan láti jòkó tí wọn ọ̀tọ́ fún ẹnì kankan láti jòkó láti máa gbọ́rọ̀ lọ́dọ̀ wọn láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wala yukhaliquhu èmi ò sì gbọ́dọ̀ máa rò papọ̀ pẹ̀lú wọn hmm? wala ya'nusa bihim so èyí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn èyí ṣàánú wọn èyí rọ̀ fún wọn èyí báyìí nìsín so àwọn tó jẹ́ sí pé èèyàn máa ń sá fún wọn. so mo mú àwọn eléyìí wá láti jẹ́ kí a rí àwọn àpèjúwe lórí báwọn afa sunna rahimahumullahu ta'ala àwọn tí à ń tẹ̀lé manhaj wọn tó yẹ kó náà tẹ̀lé manhaj àwọn tó ṣáájú wọn ni bí wọ́n ṣe máa ń lò pẹ̀lú àwọn onídídá ṣe máa ń lò jẹ́ onídídá burú gan wọ́n burú so ẹ rí i pé yọmọ òun náà yọmọ àwọn bídà kan ti ń dé nsìn tó yẹ sí pé àwọ̀ táwọn gbé wọ̀ bíi tàwọn ẹni ṣáájú ni wọ́n máa sọ bí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ báàlù súnà tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rọ báàlù súnà ni wọ́n ẹ̀yin ló ti máa dára dé wọn wọ́n máa kì bídà wọlé wọ́n máa kì àwọn òròyìn wọlé wọ́n máa gbé àwọn òròyìn sí yín lára ṣèlú jẹ́ pé à ń sọ àwọn yẹn lára ẹ̀ kan sọra fúru àwọn yẹn yìí ẹ wúrú ọ̀rọ̀ yìí sì hazir minal bida'i hazir minal bida'i wàlá tuhazzir min sahibiha wàlá tatakallam fi ẹwọ̀rọ̀ yẹn wọ́n wọlé pẹ̀lú ọ̀rọ̀ súnà wọ́n wá kí dídà bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ súnà ni pé ẹ sọ àwọn yẹn lára kó níbi dídà ọ̀rọ̀ súnà nìyẹn ṣùgbọ́n ẹ má sọ àwọn yẹn lára kó níbi àwọn ní dídà àti ẹsẹ̀ àti kékeré má sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ dídà yẹn wọ́n ti ti dídà wọlé síbẹ̀ báyẹn alùsúnà ò ṣe báyẹn báyẹn alùsúnà kẹl jamaa min al-mutaqaddimina wa man ba'dahum min al-muta'akhirina ساروا في التحذير من البدع والتحذير من أهلها على حد سواء ojú ọ̀nà táwọn arìn ni pé àti bídíà àtàwọn tí ń ṣe bídíà ni wọ́n máa sọ àwọn yẹn lára nípa wọn múdìá máa sọ̀rọ̀ nípa wọ́n ti ń dákọ̀ bídíà ni wọ́n máa dákọ̀ àwọn tí ń ṣe bídíà yẹn bó ṣe tọ́ ní ìṣèjì máa fẹ́ sọ̀rọ̀ bídíà ń ṣe kí n dárúkọ bídíà tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ bídíà báyìí ni mo fẹ́ gbógun tì sọ́dà táwọn yóò lè máa ru bídíà tí mo fẹ́ ṣàlàyé nípa rẹ̀ wọ́n dẹ̀ lè sọ́ra fún bẹ́ẹ̀ náà lọ́tọ́ fún mi kí n dárúkọ àwọn tí ń ṣe bídíà yẹn káwọn yẹn lè mọ̀ wọ́n fẹ́ lè sọ́ra fún wọn bó ṣe tọ́ kí n dárúkọ aburú bẹ́ẹ̀ lọ tọ́ kí n dárúkọ àwọn aláburú bó ṣe tọ́ kí n sọ̀rọ̀ nípa aburú bẹ́ẹ̀ lọ tọ́ kí n sọ̀rọ̀ nípa àwọn aláburú nítorí pé méjèèjì aburú ni méjèèjì àtàburú àtàwọn aláburú aburú làwọn méjèèjì ìdájọ́ kan náà ló wà fún wọn ṣùgbọ́n àwọn eléyìí báyìí wọ́n ní aburú nìkan ni wọ́n máa ṣàlàyé ẹ má ṣàlàyé àwọn aláburú yẹn ẹ má sọ̀rọ̀ nípa wọn sí i ní wàá máa lórí zálíkà ilá ìzìlá kọba tàhírí ní àhìbídáyì ليسلم لهم أئمتهم وقادتهم wọ́n ní kò sí nǹkan kan tán gbà lérò pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tán sọ yìí kò sí nǹkan tán gbà lérò pẹ̀lú ẹ̀ illa ighlaq bab at-tahzir àyàfi wípé wọ́n fẹ́ wọ́n fẹ́ ti ilẹ̀kùn ká máa sọ àwọn yẹn lára min ahli dídá yìí kó níbi àwọn àwọn onídídá ìtàtẹ́ ti ilẹ̀kùn tàtẹ́ tì ní ilẹ̀kùn ká sọ̀rọ̀ nípa àwọn èèyàn ká sọ àwọn yẹn lára nípa àwọn onídídá ilẹ̀kùn tàtẹ́ tì nìyẹn a'immatuhum wa qadatuhum kí àwọn àyímọ̀ àwọn àwọn àgbààgbà fa àwọn àwọn onídíjà fa àwọn yẹn kan lè bá là kúrò níbi kúrò níbi ìsọnilára àwọn alùsùnà tó jẹ máa kan lè bá là káwọn afa àwọn lè là kúrò níbi ìyẹpẹrẹ wọn àbí ìwó wọn àbí ilé àwọn èèyàn sápò lọ́dọ̀ wọn kan lè bá là kúrò bẹ́ẹ̀ náà fi gbé irú ojú ọ̀nà ìwọlé wọ́n fẹ́ ti ilẹ̀kùn wọ́n fẹ́ tilẹ̀kùn yìí máa sọ àwọn yàrá kó níbi níbi dáa ni. wàlíyànṣuru min bida'ihim wa mana'ijihim almuhdatha ma yuridun. káwọn wọn yẹn káwọn afá wọn yẹn tí wọ́n lè bá a máa fọ́n bídá àwọn káàkiri àwọn manahiju wọn àwọn ojú ọ̀nà àwọn tó burú yìí tọ́jú lọ́nà dáadáa lẹ̀ yìí ẹ́ فالنبي صلى الله عليه وسلم هو الذي شرع لأمته لأمته التحذير من أهل البدع بأعيانهم ó sì jẹ́ sípà nàbì sallallahu alaihi wasallam gan òun ló la ọ̀nà lòun ló la ọ̀nà kalẹ̀ fún àwọn àlùmọ́ rẹ̀ ló gbé kalẹ̀ lófin fún àwọn àlùmọ́ rẹ̀ ipe ká máa ṣe ìsọnilára ká máa ṣe àtakò ká máa sọ àwọn ìlara kúrò níbi àwọn onídídá bí àyà nìyí láti máa dárúkọ wọn báyìí tá máa ṣe àfihàn wọn fáwọn èèyàn tó ṣe rí ẹ̀jẹ̀ náà sí. فقد أشار النبي صلى الله عليه وسلم إلى ذي القويسرة بقوله صلى الله عليه وسلم wọ́n ní ní pàápàá tálíbà mọ̀ wípé ojú ọ̀nà yìí ànábì sallallahu alaihi wasallam ló ní ànábì ló gbójú ọ̀nà táwọn onídídá yìí tán ní ká máa dákọ̀ yẹn yìí tán ní ká máa ṣe tààyíwò àwọn èèyàn yìí ká máa ṣàdá yẹn yìí káwọn yẹn fi dá wọn mọ̀ yìí ojú ọ̀nà tó fẹ́ máa takò yìí tẹ́kà ní bídà nìkan ní ká máa wò yìí ojú ọ̀nà ànábì ni ànábì fún ẹ gangan ló gbé ojú ọ̀nà yìí kalẹ̀ fáliwú mọ̀ yìí pé ẹ máa ṣàlàyé àwọn onídídá ẹ máa sọ àwọn yàrá nípa wọn ẹ sì máa dárúkọ wọn ẹ máa ṣàfihàn wọn ẹ máa ṣàfàyọ wọn fáwọn èèyàn kí ni dẹ̀lí lórí yẹn anabi sallallahu alaihi wa sallam tọ́ka sí zulkuwe sírọ̀ àtẹ̀míní anabi tọ́ka sí anabi sí àyànà rẹ̀ anabi sí hazara alumma kò níbi àbúrú ẹ̀ pẹ̀lú gbogbo anabi sọ pé innahu sayakhruju min bihi haza anabi ní anabi ní dájúdájú yóò padà jáde nínú àwọn àrọ́mọdọ́mọ ẹni yìí anabi sallallahu alaihi wa sallam rẹ̀ anabi wá sí ìṣàrọ̀ anabi wá tọ́ka sí láti tààyè nínú tá a máa fi ta àyè nǹkan ga jù ní ká tọ́ka sí níta fẹ́ níta fẹ́ pé ẹ òkè níyì yẹn ni pé a ti ṣe àdáyanrí rẹ̀ láàrin àwọn nǹkan yòókù nìyẹn tí òfin nílùú fáwọn èèyàn pé a ti náà ń sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí ni tẹ̀rẹ̀ eléyìí eléyìí tó ẹni àwọn èèyàn ní ti nǹkan yẹn mú mọ́ àwọn yóò ti gbọ́ yé anabi sallallahu alaihi wasallam àwọn ìjọ kan jáde nínú nínú mọ̀lẹ́bí ọkùnrin tẹ̀ ń wò yìí anabi wa nawọ́ wa nàka sí sẹ́kùnrin sẹ́wà tẹ̀lé ní pẹ̀lú pé anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ó ti ta àyè rẹ̀ fáwọn èèyàn á dẹ̀ mẹ́ni tí ń jẹ́bẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ gbogbo èèyàn lónìí tó bá rin ojú ọ̀nà súnà àti tó bá ń gbọ́ àti àfa súnà ni ó mọ̀ wípé ta lórí àwọn kọ̀wárì òun náà ni abdullahi bonfin kòwé sírọ àtẹ̀mímì tí kìí bá ti pàdé sallallahu alayhi wa ta àyè rẹ̀ lọ́jọ́ yẹn tí kìí bá ti pọ́ bá dárúkọ rẹ̀ ń yẹn bóò láti mọ ẹni tí nǹkan yìí ṣẹlẹ̀ sí bóò láyé sọ́ra fún un kẹlẹ́bà pé mọ́nájú ànábì náà tó máa wú. ẹ ọwọ́ ni àwọn èèyàn kan jáde nínú ìjọ rẹ̀ tàṣkìrú na salatakum ma'a salatihi ẹ máa fojú yẹpẹrẹ wòrú yín lẹ́gbẹ̀ẹ́ àwọn àjùtọ́ máa kírun dé. wa yaqra'una al-Qur'ana la yujawizu huluqahum wọ́n ti máa ké kùránì gan wọ́n máa ké kùránì gan wọ́n máa máa tẹ́gi gan ṣùgbọ́n kò ní kọjá ọ̀ràn wọn yẹn kó wọn ní gbọ́ yín wọn dẹ̀ ní máa ṣiṣẹ́ tọ̀ yàmùrùkú náà mìíràn dín mùrùkọ sáhmi ní ànábì ni wọ́n jáde kó nu ẹ̀sìn bí ọ̀pá tí máa ń jáde lára ẹran tá a bá ta mọ́ hadisi igun dáadáa tó eléyìí báyìí mo fi wọlé ni kálí bá a mọ̀ wípé ànábì sallallahu alaihi wasallam kọ́ òun ló ní manhajù táwọn onídídá yìí kan fẹ́ wò yìí manhajù ká máa àyíyá náà àwọn èèyàn ká máa dárúkọ wọn ká máa sàdáyẹrí wọn ká máa sàlàyé wọn fáwọn èèyàn káwọn èèyàn fi dá wọn mọ̀ ká sọ àwọn àròyìn tí ń bẹ lára wọn ká dárúkọ wọn wàlíkù sálàmù tó lọ ká dárúkọ wọn fáwọn èèyàn ká sàlàyé wọn fáwọn èèyàn manhaji yẹn anabi sallallahu alayhi wa sallam òun ló gbé kalẹ̀ mo ní anabi sallallahu alayhi wa sallam dẹ́n lò láti fi kòtò síjú ọ̀nà sunna yìí tó ló fi jẹ́ pé nínú rẹ̀ ẹ̀rí pé fàfi qawlihi sallallahu alayhi wa sallam haza níbi gbólóhùn anabi tó sọ pé haza yìí ta'ayyinun lahu wa tahdhirun minhu bi'aynihi anabi sallallahu alayhi wa sallam ó fi ṣẹ́gi ó fi ta'ayyinun rẹ̀ ni anabi fi àdáyanrí ẹ̀ ni anabi fi ṣàlàyé anabi fi ṣàfàyọ rẹ̀ anabi fi dárúkọ rẹ̀ ni anabi sallallahu alaihi wa sallam ti fi sọ àwọn yẹn lára kó n gba burú ẹ̀ ní bí ayé nìyí ẹ lóhun gangan fúnra rẹ̀ níyà ìdásayọ rẹ̀ káàdì ń ma lè mọ káàdì bá gbọ́ yé káàdì bá sọ fún sọra fún anabi sallallahu alaihi wa sallam máa yíyá náà rẹ̀ ni eléyìí ni wọ́n ní ká má má ṣe má sẹ́rí pé ojú ọ̀nà anabi sallallahu alaihi wa sallam manhajú salaf náà fẹ́ wò yìí mo ní wọ́n sì máa pè lórúkọ sunna ẹ ẹ rí ẹ wàá rò yìí pé sunna ni wọ́n ń pèpè ni ẹni tó bá wà ń lo ojú ọ̀nà tánàbí ń lò yẹn ẹ òye báyìí nìsín tó ló fi jẹ́ sí pé nínú nǹkan tí màá tó fi kún síwájú kí n tó kún kí n tó mú àwọn ẹ̀rí kan wá náà Al-Qur'an al-Karim kẹ́lí bá mi kí manhaj wọn wallahi manhaj tó takú manhaj ọlọ́run ọba àti tànẹ́bí àtàwọn sálàfù manhaj tó fẹ́ máa tòkù sí pé ẹ má dárúkọ èèyàn kankan kò sí nínú súnnà ká máa dárúkọ èèyàn yìí ẹ bákan náà bídà nìkan ni ẹ máa gbógun ti ẹ pa àwọn tí ń ṣe bídà tí ẹ má dárúkọ wọn ẹ má sọ̀rọ̀ nípa wọn ẹ kà máa wó bídà wọn lásán ni wallahi ọ̀rọ̀ bídà ni wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí nínú manhaj wàlí súnnà tẹ̀jàmá kẹ́lí bá mọ́ bẹ́ẹ̀ máa mú àwọn ẹ̀rí kan wá náà Al-Qur'an Al-Karim insha Allah lónìí náà máa dẹ̀ mú àwọn ẹ̀rí kan wá nínú hadith Ànábì sallallahu alaihi wasallam àti nínú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àwọn afa tó nà ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn náà nínú àwọn ọ̀rọ̀ ìtẹ̀síwájú tí mo ń sọ yìí ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah ẹ jẹ́ kí n mú wa lórí mas'ala yìí kẹ́ bá gbóyè wípé manhaj táwọn yẹn fi máa tò wá síṣẹ́ wallahi manhaj tí ò dáa ni. sínú pé pé ìní ń sọ àwọn yẹn lára kúrò níbi ìmọ̀ jòkó ti àwọn pípò yìí ìmọ̀ gbọ́rọ̀ wọn wàláhi wàláhi wọ́n fẹ́ da sunna rú ni manhaj àwọn oníbi dáa wọ́n fẹ́ gbé wá wọ́n fẹ́ pèpè sí òun náà fẹ́ máa òun náà fẹ́ máa polongo náà fẹ́ máa fọ́n káàkiri nítorí pé ká lè fi àwọn tmc lẹ̀ ká máa ṣàbùrú wọn ká lè fa àwọn tàbọ́mọ̀nù lẹ̀ ká máa ṣàbùrú wọn ká lè fa àwọn tàyáwónù lẹ̀ ká máa ṣàbùrú wọn ká lè fi àwọn ikhwanul muslimun tó jẹ́ pé àwọn lábẹ́ wọn náà ní gbogbo àwọn ẹgbẹ́ tí mo kà yí wà ká lè fi wọn lẹ̀ ká máa ṣe torí pé àwọn tmc ni tàbọ́mọ̀nù ni tàáwùnù ni mssn ni gbogbo àwọn tó ti ń jọ bẹ́ẹ̀ wúmà ni ẹ̀rọ wọn tó pa àwọn kan ní wáṣídà nìbàdàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí ìfúwánù mùsùlùmí ni wọn abẹ́ ọ̀mbrẹ́là àlìfúwánù mùsùlùmí náà ni wọ́n wà bẹ́ẹ̀ náà ni tẹ̀blíìrì tẹ̀blíìrì ẹgbẹ́ mi lòun tiẹ̀ òun ò sí lábẹ́ àlìfúwánù mùsùlùmí ṣùgbọ́n àwọn ẹgbẹ́ tí ò dáa náà ni nínú àwọn fẹ́rọ́kù bọ́ọ̀lá òun náà ni tẹ̀blíìrì náà wà ìrora ni wọ́n fẹ́ fi náà lẹ̀ sórí ìlànà aburú wọn ká máa ṣe lọ tó jẹ́ pé ẹ̀rí àwọn eléyìí láti jẹ́ pé wọ́n ti dé àti ìgbà tó ti láwọn ń ṣe dáwà wọn ẹ lè rí láyé ká sọ̀rọ̀ Hasan al-Banna ká sàlàyé ẹ̀ka ìwọ̀n mà yìí torí pé hazir min al-bidai wala tu hazir min sahibiha wala tatakallam fihi kọ́ ìdá tó ń lò yẹn láyé ká mẹ́nu bọ̀rọ̀ Hasan al láyé ká mẹ́nu bọ̀rọ̀ Sayyid Qutb ẹ láyé ká mẹ́nu bọ̀rọ̀ Yusuf Qaradawi ẹ láyé ká mẹ́nu bọ̀rọ̀ At-Tinnistani láyé ká mẹ́nu bọ̀rọ̀ Turabi gbogbo àwọn báyìí báyìí báyìí báyìí nínú àwọn tó yẹ pé onídídá ni wọ́n ṣe é báyìí sìn bóyá bíi ayémánu zawahiri ni o bóyá bíi abul a'la al-mawdudi ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè rí ká wọn láyé bẹ́ẹ̀ náà àwọn onídídá ti ń láwùjọ wa náà wọ́n kàn fa wọn sí i wọn ní ṣàlàyé wọn kódà ó ṣeé ṣe ká máa pè wọ́n wá sí ibi kó máa wọn káwá sí wá sí ibi kó máa wọn òye ra yín sìn láwọn onídídá tó yẹ pé ẹlòmíì ti ń sọ ní wọn ẹlòmíì ti ń sọ yìí pé ànábì Imam Ahmad rí Ọlọ́run bá nígbà 99 ẹlòmíì ti ń fi ọ̀rọ̀ ṣòlóòlù rinlẹ̀ nínú wọn ọ̀rọ̀ ṣùlù tó yẹ pé àkídà tó yàn jáde kó ní islam ní àkídà àwọn oníṣúfí. ọ̀rọ̀ wá sí ìlú ìlú ẹni tí fún ilẹ̀ nù wọn gbogbo àwọn yìí ni wọ́n máa gbé wá kódà wọ́n máa pè wọ́n sí di ìkómọ wọn kò yẹ báyìí nítorí nítorí pé hazir min al-bidai wala tu hazir min sahibiha wala tatakallam fi qaida tó ń lò nìyẹn so ẹ má sọ̀rọ̀ nípa àwọn oníbídà ẹ má ń sọ àwọn ẹ̀lára nípa wọn kò sí nǹkan kan ju àwọn nǹkan yìí lọ. منهج يوداني شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى لنا مجموع لنا مجموع الفتاوى من مجلد تنتهيت سوء رلان تذكري مصورة كامبه واني فلا بد من التحذير من تلك البدع واني ورا يعني كسوى من لا ركوني دي او ديدا كسوى من لا ركوني دي ورا يعني كسوى التحذير من تلك البدع وإن اقتضى ذلك ذكرهم وتعيينهم وانبا ورا tó pọ̀ wọ́n ń bà bọ̀ táwọn bídà kan síwájú wọ́n ń bá ọ̀rọ̀ wọn bọ̀ wọ́n wá ní fala budda min at-tahdhiri astaghfirullah alazim fala budda min at-tahdhiri min tilka al-bid'a yìí wọ́n ní ọ̀ràn yẹn ni téèyàn gbọ́dọ̀ má ṣe ìsọ́nilára kúrò níbi àwọn bídà yẹn wa in iqtada dhalika dhikruhum wa ta'yinuhum kódà tó bá jẹ́ sí pé ntọ́ ni pé ká dákọ̀ àwọn tí wọ́n ń ṣe ká sì ṣe àdáyanrí wọn láwùjọ káwọn yẹn fi mọ̀ wọ́n ká ṣe àfàyọ wọn ká dá wọn sọjú ká dá wọn sàlẹ́sà pẹ̀lú dídárúkọ wọn táwọn yẹn fi mọ̀ wọ́n pé aláburú làwọn eléyìí tó lọ́wọ́ tó bá yẹ pé nǹkan tó gbà nù ọ̀ràn yẹn ni ká ṣe bẹ́ẹ̀ ká fi lè hazaro àwọn èèyàn kó níbi àwọn dídá wọn ká lè fi hazaro àwọn èèyàn kó lára wọn tán san dídá yìí káàkiri yìí so ó ní wa in iqtada dhalika dhikruhum ẹ̀fàlà sídẹ̀ yẹn wa in iqtada dhalika dhikruhum wa ta'yinuhum kò sí nínú ojú ọ̀nà àwọn sálàfù yẹn kò yé báyìí nìsín ilé ìtẹ́sọ́ pé kò sí nínú ojú ọ̀nà àwọn sálàfù yẹn sọ eléyìí báyìí nínú àwọn tọ́jú jẹ́ sí pé ó burú gbáà ni tí àwọn wàyí tí wọ́n ń pèpè sí insha Allah ta'ala ẹ jẹ́ kí n mú àwọn ẹ̀rí kan wá nínú Al-Qur'an Al-Karim sọ kí n tó wá bẹ̀rẹ̀ sí ka kí n mẹ́rin àwọn ẹ̀rí kan wá nínú Al-Qur'an al àti nínú hadith wa nabi sallallahu alaihi wa sallam kí n tó wá bẹ̀rẹ̀ sí máa ka ọ̀rọ̀ àwọn sálàfù umma àṣà irú àwọn tí wọ́n rìn lójú ọ̀nà tàwí kálíbà mọ̀ yí pé manhaj tàwa nìyẹn bó ṣe ń bọ̀ nìyẹn àwọn tá fẹ́ wo yìí ọlọ́run bò nígbà fún wọn so àwa tí a jẹ́ àwa tí a jẹ́ olùtẹ́sígbọ́ wọn àwa ni mò ń kìlọ̀ fún àwa lèmi ń bá tọ̀rọ̀ jùlọ pé kí a gbìyànjú ká gbàgbọ́ yé sunna tó ṣe ká gbàgbọ́ yé ẹ̀ ká má gbàtàn jẹ pẹ̀lú àwọn aláburú yìí kò yẹ báyìí nìṣẹ́ so bí ṣe máa ń ṣẹlẹ̀ ní gbogbo àsìkò nìyẹn tó jẹ́ sí pé ẹ rí àwọn aláburú kan ẹ kí fẹ́ máa fọ́n ìbàjẹ́ káàkiri wọ́n fẹ́ máa ba manhaj jẹ́ tọ́rọ̀ wọn balẹ̀ kí ló fi ṣe àdánwò fáwọn afa sunna kò yẹ báyìí nìṣẹ́ so tọ́lọ́wọ́n bá lékelé ojú nítorí tí àwọn afa sunna kan lè àti ṣe jihad síjú ọ̀nà tọ́lọ́wọ́n bá so ó báyìí nísìnyí so oníbẹ̀ àyè wọn ti ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìbámusẹ́ Qur'an tó ti ṣàlàyé bẹ́ẹ̀ pé waja'alna ba'dakum li ba'din fitna atasbirun so bákan náà ẹ walau sha'a Allahu lantasara minhum walakin liyabluwa ba'dakum bi ba'd so ọlọ́wọ́n bá lékelé ojú kó yọ wípé ààbò wọn bá ṣe máa ń ṣe nìyẹn so nínú hikma dẹni eléyìí báyìí hikma tó wà ń bẹ̀ ni pé àwọn tó jẹ́ ahlul haq àwọn tó jẹ́ ẹni òdodo táwọn àlọ́ òdodo kán lè ba aláǹfààní àti jihad ẹ̀ káràǹfààní àti ìjà sójú ọ̀nà ọlọ́run ọba káràǹfààní àti ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba hmm? bilqalami wal lisan pẹ̀lú gègé ìkọ̀wé wọn kán fi gègé ìkọ̀wé wọn jagun sójú ọ̀nà ọlọ́run ọba kán fi ahọ́n wọn kán fi jagun sójú ọ̀nà ọlọ́run ọba ni so ká fi wo aburú àtàwọn aláburú yìí bẹ́ẹ̀ ni ṣe máa ń ṣẹlẹ̀ so àwa tí à ń tẹ́tí gbọ́ wọn àwa ni ó ṣe nílànà fún púpọ̀ so àti adé ń gbìyànjú àti pè wá sákèsì lórí àwọn aburú tí àwọn wọ̀nyí tí wọ́n fọ́n káàkiri yìí so kí alibama wà nínú àwọn àti ọgbà tẹ̀jẹ pẹ̀lú wọn àbáwọn tí sọnù látara rárá tí àwọn wọ̀nyí tán fọ́n káàkiri àwùjọ wa. náà ẹ jẹ́ ká wo àwọn àyà kan nínú Al-Qur'an Karim tí ó ń fi manhajú yìí tó fi hàn nílẹ̀ manhajú manhajú yìí pé ìyá máa ń dákọ̀ àwọn ni téèyàn ẹ gbógun tì wọn ẹ dẹ̀ dárúkọ wọn nínú ìlànà tọ́lọ́wọ́n ọba lọ́wà nínú ìlànà tọ́lọ́wọ́n ọba àdìkẹ́lá ti ṣe dá wà náà Al-Qur'an pé ọlọ́wọ́n ọba àdìkẹ́lá máa ń dákọ̀ wọn aláburú ọlọ́wọ́n ó sì dákọ̀ aburú wọn ọlọ́wọ́n ọba àdìkẹ́lá ka gbogbo wọn aburú ẹbọ ni kófùrù ni dídá ni ẹ̀ṣẹ̀ ni gbogbo ń tọ́jú aburú ọlọ́wọ́n ọba ka wọn náà Al-Qur'an àwọn tí wọ́n ń gbé kínní káàkiri àwọn tó ń fọn káàkiri àwọn tí wọ́n ń yé àtàwọn tó ń pèpè sí àtàwọn tí wọ́n ń sọ àwọn èèyàn pẹ̀lú àwọn aburú ọlọ́run dákọ̀ àwọn náà náà Al-Qur'an kò yẹ báyìí nìyẹn so méjèèjì ni ọlọ́run bá àdékẹ́lá ni ó máa ń ṣe náà Al-Qur'an so méjèèjì sì láàlú sínú ọ̀jẹ̀ máa máa ń wà lórí ẹ̀ ọlọ́run bá máa ń dárúkọ wọ́n ní kò sí kí wọ́n máa dárúkọ náà Al-Qur'an wọ́n ní kò sí kí wọ́n máa dárúkọ èèyàn kò sí nínú súnà ẹ wá bá mi ṣàlàyé àwọn àyà yìí fún wọn kí wọ́n fẹ́ sọ nípa àwọn àyà yìí alákọ̀ọ́kọ́ àyà tó wà nínú Suratul An'am àyà seventy four nínú Suratul An'am ọlọ́ni wa idh qala Ibrahim li abihi azara a'attakhidhu asnaman aliha أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم لأبيه آزر أتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين من آية الله وإذ قال إبراهيم لأبيه ọlọ́run ya nabi sallallahu alaihi wa sallam máa rántí tọ́lọ̀ bá dídá bá fẹ́ sọ̀tàn fún anabi sallallahu alaihi wa sallam nípa àwọn nítorí ṣẹlẹ̀ ṣáájú kọjá nínú àwọn àtàwọn ìjọsìn kọjá lọ́lọ́run bá dídá máa ń lórú ọ̀rọ̀ yìí ọlọ́run lo if tó jẹ́ sí pé ó ń sọ̀rọ̀ nípa zorf tó ń sọ̀rọ̀ nípa zorfu kinu zorfu zorfu zaman tó ń sọ̀rọ̀ nípa àsìkò kan kò yí báyìí ọlọ́ni wa id qala ibrahim ọlọ́ni ìrà nẹ́bí wa ìrà nẹ́bí muhammad sallallahu alayhi wa sallam máa rántí ìgbà tí anabi ibrahim ń sọ fún bàbá rẹ̀ ní àbí tó ń sọ fún bàbá rẹ̀ azab so ọlọ́run bá àdékẹ́lá dákọ̀ anabi ibrahim alayhi salatu wa salam bíi ẹni rẹ̀ ni ọlọ́run bá àdékẹ́lá tó wá dákọ̀ bàbá rẹ̀ tó jẹ́ níbú nítorí pé ọlọ́run bá lè ká ṣe ṣàlàyé aburú tí bàbá anabi ibrahim ń pèpè sí tí bàbá anabi ibrahim sì wà lórí ẹ̀ so ọlọ́run bá lè ká wá dárúkọ bàbá anabi ibrahim aláburú ni kèfèrí ni bàbá anabi ibrahim tó bá yẹ pé kò sínú ìlànà alùsùnàtì jamaa ẹ ká máa tẹ ká máa dárúkọ ni kí ló dé tọ́lọ́run bá lè ká lọ́tọ́ yẹ pé òun gangan òun ni ó gbé ìlànà yìí kalẹ̀ fún wa kí ló dé tọ́lọ́run fi dákọ̀ náà Al-Qur'an sai ba nufi to man tali qur'an hadith atagwa wa salaful umma wa man tali ẹwọ àyà yìí wà idh qala ibrahim li abihi azar a'attakhidhu asnaman aliha aláàrẹ anabi máa rántí ìgbà tí anabi ibrahim sọ fún bàbá rẹ̀ azar tó sọ fún pé a'attakhidhu asnaman aliha ìrẹ́ bàbá mi ṣé kí n mú àwọn òòṣà àwọn ère wọ̀nyí ṣé kí n mú wọn ní ọlọ́run ọba tí màá jọ́sìn fún mi anabi ibrahim ń sọ fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ níbèrè àtakò níbèrè yìí pé bàbá ṣé n tẹ́ ń pè mí sí ìlànà tẹ́ ń pè mí sí ni pé àwọn ère wọ̀nyí ni kí n mú lọ́lọ́run tèmi inni araka wa qaumaka fi dalalin mubin alẹ́ Ibrahim wa ń sọ fún bàbá rẹ̀ mi mo tani Ibrahim bá wí bàbá tó bínú alẹ́ Ibrahim dárúkọ bàbá rẹ̀ alẹ́ Ibrahim àyíjáná bàbá rẹ̀ báyìí alẹ́ Ibrahim ti tààyínú bàbá rẹ̀ ti so ọlọ́run bá dárúkọ eléyìí báyìí wípé manhaj Ibrahim Ibrahim ní ìdárúkọ ọlọ́run bá gbé ọ̀rọ̀ yìí wá ní ìdílé tó wá tó fi ń fi ẹ̀yìn fún ànábì Ibrahim tó túmọ̀ sí pé nǹkan dára ànábì Ibrahim ṣe ọlọ́run ti fẹ́ ká máa kọ́ sí ànábì Ibrahim lé lórí àwọn sálàfù tó wà nìyẹn ọlọ́run bá lẹ́jọ́ bá dákọ̀ bàbá rẹ̀ ní màsákọ̀ zam nídàkọ̀ ìbú ni nídàkọ̀ ìfàbùkù kan ni tó túmọ̀ sí pé èèyàn lè dákọ̀ aláburú kí ṣé kí n mú àwọn òòṣà wọ̀nyí àwọn èrè wọ̀nyí ní ọlọ́run ọba tí ó máa jọ́sìn fún yín kí n mú wọn fún kí n mú wọn lórí jọ́sìn fún mi ni ẹ̀rí pé manhaju ní tí bàbá nẹ́bí Ibrahim ń pèpè sí nìyẹn ọlọ́run bá wá dákọ̀ bàbá yẹn ọlọ́run tó ń dákọ̀ àbúrò rẹ̀ náà méjèèjì ro ọ wá tó ní inni araka wa qaumaka fi dalalin mubin ànẹ́bí Ibrahim ni mo rí wọ bàbá mi àtàwọn ẹjọ́ rẹ̀ mo rí nínú àrùn tó fojú hàn sáré Ibrahim náà ní uslubu tó tó ṣe kíni tó gbógun ti bàbá rẹ̀ tó dẹ̀ dárúkọ bàbá rẹ̀ tó dẹ̀ àyànà bàbá rẹ̀ tó dẹ̀ nígbà wọ́n yíyọ bàbá rẹ̀ pé inú àánú ni wà táwọn ọjọ́ rẹ̀ wà pé báyìí ní ṣètò ẹ̀sìn yẹn lé ní. nínú àwọn ọ̀nà ibi tọ́mọ̀ balẹ̀ kíá ti máa ń dárúkọ náà Qur'an káàsì rí i pé ìmọ̀ dárúkọ aláburúṣẹ́ bákan náà ká máa dárúkọ aburú wọn àtàwọn tí ń saburú nínú manhajù sí alùsùnà tẹ̀lé jamaa tábí ń nínú àwọn ẹ jẹ́ kí n tó fún yín lẹ́rìí mi inú al تبع له من سورة القصص آية 76 من سورة القصص قال إن قارون كان من قوم موسى فبغى عليه وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بعصبة بأسد العصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين آية طبعا من سورة القصص آية 76 نيجي باي من آية هنا أنا بعد كده قارون kọrúnì yìí ìkan náà àwọn kẹfẹ́ rí àsìkò ànábì Musa alayhi salatu salam ẹ ọlọ́run bá dárúkọ rẹ̀ nígbà ní ìdárúkọ aláburú ọlọ́run sákọ ọ̀rọ̀ rẹ̀ masakọ zam ní ìgbéwà ẹni tí ń fi àbùkù kàn ní ìgbéwà ẹni tọ́lọ́run bá ń bù lórí aburú rẹ̀ tí ń ṣe yìí ọlọ́run ní inna kọrún ọlọ́run dájúdájú kọrún káàna ní nǹkan mi Musa ọlọ́run ní nínú ìjọ ànábì Musa lọ́wọ́ àfàbáfọ́ àlejò وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة ọlọ́run bá ní adẹ fún ní ọ̀rọ̀ tó pọ̀ afún ní ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó tóbi èdè tó yẹ sí kódà ibi tí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ dé àwọn kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ àwọn kọ́kọ́rọ́ ilé ọwọ́ ilé ọ̀rọ̀ rẹ̀ àwọn ọkùnrin tí wọ́n jẹ́ alágbára ńláńlá àwọn ọkùnrin tó pọ̀ alágbára tí wọ́n bá rù ẹrù wúwo lọ́jọ́ fún wọn kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ gangan o kọ́kọ́rọ́ lé ọ̀rọ̀ rẹ̀ láwí o ẹ dákẹ́ gbogbo ọ̀rọ̀ yóò ṣe pọ̀ tó nígbà tẹ́ wáyé pé káàrú kọ́kọ́rọ́ lé ọ̀rọ̀ rẹ̀ láfẹ́ tí kọ́kọ́rọ́ yìí pọ̀ dé àwọn èèyàn tó jẹ́ ọkùnrin gidigba gidigba alágbára púpọ̀ ẹrù ńlá ló jẹ́ fún wọn. ṣé báyìí nìyí so ẹrù ọlọ́run bá àdékẹ́rẹ́ dá kọkọ̀ rúùnù ní báyìí ọlọ́run bá àdékẹ́rẹ́ dẹ̀ sọ àbúrú rẹ̀ pé báyìí nìyí arú ẹ̀ ni pé ó ṣe báṣíyù ẹ̀rí mi ìsinmi lè báyìí jẹ́ lórí wípé ìmọ̀ dárúkọ tẹ́ nínú manhajú ahli sunnah wal jama'a òun ló wà so nínú manhajú ahli sunnah wal jama'a ló wà eré báyìí náà tún ẹ̀rí mi àtàbátún lọ́wọ́ ẹ̀rí mi nínú suratul qasas náà àyà seventy nine seventy six mọ̀ọ́kà tán lẹ́ẹ̀kan seventy nine nìsín wọ́n ní fa kharaja ala qawmihi fi zinatihi fi zinatihi nínú ọ̀ṣọ́ rẹ̀ yẹn ni pé ó sì ọ̀ṣọ́ tẹ́mọ̀ yìí pé ọlọ́run bá nìkẹ́lá parí ọlá sí ara ẹni ọlọ́run bá nìkẹ́lá ti tẹ́ púpọ̀ ó jáde sáwọn ẹjọ́ rẹ̀ níjáde ẹni tó kọ̀ṣọ́ gidi gan qala alladhina yuriduna alhayata ad-dunya ọlọ́run ní àwọn tẹ́jẹ́ sí pé ilé ayé làwọn ń wá ọlọ́run bá nìkẹ́ wọn ọlọ́run bá ní wọn sọ wípé ya laytana ya layta lana mithla ma utiya qarunu innahu lazu hazzin wọn ni ya layta sòfin yà máa ṣàbámà lórí tí ó ti bọ́ mọ́ni lọ́wọ́ nìyẹn pé à ah, àbámà wa ò ó mà ṣe o à ah, tìlú dé táwa yà á lè yíta lẹ́nà mísìlá máa ó ti yà Qarun à ah, àwa náà sì nírú tọ́lọ́run bá fún Qarun mi lọ́rọ̀ yìí innahu lazu hazzin azim à Qarun náà máa ní lọ́kì púpọ̀ o Qarun náà máa ń gbádùn púpọ̀ o Qarun náà máa ní ìkẹ́ púpọ̀ o ọlọ́run láwọn tí wọ́n àwọn tẹ́pá jí ni wọ́n wá tàn àmọ́ pé burúkú ti bá Qarun tí wọ́n wo ìlànà burúkú Qarun wà kí wọ́n bá kẹ́dùn lọ́dọ̀ ọlọ́run ọba pé ìyá náà tí ó jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n á rí kéèsì rí pẹ̀lú ọlá pẹ̀lú mọ́tò ńláńlá pẹ̀lú aṣọ pẹ̀lú aṣọ ńláńlá aṣọ olówó iyebíye kọ́ wa gold sọ́rùn kọ́ wa gbogbo ẹ̀ sára tí wọ́n á rí dìgbà kọ́ lọ́wọ́n ọba kẹ̀ nítorí pé ayé lọ́rùn jùmọ̀ wọn ọlọ́ni ọlọ́run bá ọlọ́run bá lẹ́kẹ́lá òye jẹ́ ní aburú tó ẹ dákun tó bá yẹ kí ká máa dárúkọ ìyẹn aláburú tó bá yẹ kí ká máa dárúkọ rẹ̀ sínú manhaj al-sunnah wal jama'a ni ẹ dákun kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ̀rí tí mo tún wáyé náà. tábà tún lọ wo inú suratul ankabut suratul ankabut ayah thirty nine a tún bá ẹ̀rí mi bẹ́ẹ̀ kẹ́lí báwọn pé àwọn wọ̀nyí manhaj burúkú ni wọ́n fẹ́ máa gbé wá fún wa wallahi manhaj tí ó burú gbáà ni ẹ yẹ pé sí kankan náà wọn à manhaj táwa ń ṣàlàyé bí ká máa ṣàlàyé aláburú ká sì máa dárúkọ aláburú yìí ká sì máa ṣàlàyé aburú rẹ̀ gangan lọ́wọ́ bàtà níbi sọlá ọ̀sán ti dáwà kò náà fi ṣe dáwà wọn láti fi pèpè sí ojú ọ̀nà wọn. nínú suratul ankabut dáadáa tàti náà ọlọ́ni wa qaruna wa fir'auna wa hamana wa laqad ja'ahum musa bil bayyinati fastakbaru fil ardi wa ma kanu sadiqin. ọlọ́run bá ní wa qaruna wa fir'auna wa hamana ọlọ́run bá ní kẹ́tọ́ wa dárúkọ àwọn aláburú mẹ́ta ni wàá yà yé de ọlọ́ni wa kọ̀ọ̀rùn àti kọ̀ọ̀rùn tá a ti ń sàlàyé bọ̀ fún yín wa fìrẹ́wùnà àti fìrẹ́wùnà náà séèyàn kì í jẹ́ bẹ́ẹ̀ torúkọ náà kọ́ yẹn wa haman àti haman tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fìrẹ́wùn tó yẹ pé lẹ́yìn fìrẹ́wùn ló tó kù nínú àwọn eléré ibú àsìkò rẹ̀ nínú àwọn tó yẹ pé wọ́n tó súnmọ́ fìrẹ́wùn pẹ̀lú àwọn àlàyé tó clear pẹ̀lú àwọn ẹ̀rí tó clear pẹ̀lú àwọn àmì tó clear fastakbaru bẹ́ẹ̀ ni wọ́n ti gbéraga sí ọlọ́run ọba wọ́n ti gbéraga sí dáhàwá anabi musa alayhi salatu wa salam fastakbaru fil ardi ọlọ́run ni wọ́n ti gbéraga lórí ilẹ̀ wa ma kanu sabiqin ọlọ́run ni kìí dẹ̀ sàwọn ní ìjọ alákọ̀ọ́kọ́ tí wọ́n kó wù ẹ̀rí búbáyì ọlọ́run ọba ni kìí sàwọn ní wọn èyí sẹ́ni ọ̀rọ̀ ni wọn kì í ṣe àwọn wọn kì í ṣe ẹni àkọ́kọ́ nínú ìlànà aburú tí tó níbí iná ọlọ́run bá dárúkọ Kọ̀rún ọlọ́run Firaun ọlọ́run Haman. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí orúkọ ni wọ́n tọ́lọ̀ bá àlégálá dá wọn ó dárúkọ wọn náà Kùránì tó bá jẹ́ sí kíkọ̀ dá kí èèyàn máa dárúkọ ni kí tọ́lọ̀ bá àlégálá fi dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà Kùránì ẹni tí wọ́n fèsì lórí yẹn náà. bákan náà tẹ́ bá wọn Suratu Ghafir àyà twenty four nínú Suratu Ghafir ọlọ́run إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب ọlọ́run bá ní ara anabi musa ọlọ́run bá lékẹ́ sí sọ̀rọ̀ ẹ̀bọ̀ nínú ayé àtọ́sájú eléyìí ọlọ́run bá ní ara anabi musa sí firaun ọlọ́run ní ara sí firaun orúkọ yẹn ní jẹ́lẹ̀ gbogbo alamẹ́ tí ń jẹ́ firaun ọlọ́run bá dárúkọ rẹ̀ náà quran wa haman àti àwọn sí haman náà wa kọ̀ọ̀rùn ọlọ́run àti kọ̀ọ̀rùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí faqalu sahirun kazzab ọlọ́run ní ṣùgbọ́n bàtà nàbí Musa dọ́dọ̀ wọn láti jíṣẹ́ fún wọn tí ń jíṣẹ́ fún wọn qalu faqalu sahirun kadhab wọ́n pe ànábì Musa ní òkùdán gbogbo àmì tí ọlọ́run bàlẹ̀ kí ládàá nàbí mú wa fún wọn tó ní walaqad ja'ahum Musa bil bayyinati gbogbo bayyinati yẹn wọ́n pè ní sihiru gbogbo àwọn àmì tí ànábì Musa fi ń jà nàbí ọlọ́run bá wọ́n pè ní wọ́n pè ní idán wassalam so ẹ wò ó sìn jẹ̀mí mìíràn náà tó jẹ́ wípé iṣẹ́ ká dárúkọ èèyàn ká dárúkọ aláburú ká sàlàyé aláburú ká sì dárúkọ rẹ̀ nínú manhajú ali sunnah jamaa àlọ́wà ẹ jẹ́ kí n tó fún yín ní dẹ̀lílù kan sí nínú Al-Qur'anul Karim kẹlẹ̀ bá wọn pé eléyìí báyìí ń kọ́ nínú ìlànà títí tọ́lọ́wọ́n bá sàǹdẹ́bì lọ́wà táwọn ali sunnah jamaa rìn lórí ẹ̀ táwa lọ wọnú sọ́rọ́tù sọ́rọ́tù masad gbogbo wa náà ni a máa sọ̀rọ̀ tó masadi dáadáa tọ́lọ̀ ní tabbat yada abi lahabin wa tabbi ma aghna anhu maluhu wa ma kasabi sayasla naran zata lahabi wa mar'atuhu hammalata alhatab fi jidiha hablum min masad fi jidiha hablum min masad tẹ́bàlọ́wọ́nù sọ̀rọ̀ tó masadi yẹ́rìí pé níbẹ̀ ọlọ́run ọba àlejò dáadáa kọ Abu Lahab abu lahab ọlọ́run bàlẹ̀ kẹ́lá dákọ̀ rẹ̀ tá a máa ń pè ní abu lahabi abu abu tá a máa ń pè bẹ́ẹ̀ tí ọlọ́run bàlẹ̀ kẹ́lá dákọ̀ rẹ̀ nínú sọ̀rọ̀ abi bá abu méjèèjì ó ti A òun fún yìí náà ti ṣeré burúkú òun fún ti ṣeré burúkú ìnira tó ń kó bá kò yí báyìí nìsín kódà ìṣeré burúkú àti òfo ó ó rinlẹ̀ gidi gan tí ò sí iyèméjì ńbẹ̀ so ọlọ́ni tábàtì yàda abi lahab ọlọ́run dàpọ̀ abu lahab mọ̀lẹ́bí anabi sallallahu alaihi wasallam ni mọ̀lẹ́bí anabi ni nínú àyà yìí nínú sura yìí náà ìgéyìn ọlọ́run ọba ní wa imra'atuhu hammalatal hatab ọlọ́run ọba tún dárúkọ ìyàwó ẹ̀ náà kò yé báyìí nìsín ọlọ́run tún dárúkọ ìyàwó abu lahab sọ pé òun nìkan kí yóò wọ náà o òun nìkan kó sì ṣeré bu o kódà ìyàwó rẹ̀ náà kò yẹ báyìí nìsín èyí tó jẹ́ sí pé ó máa ń gbé ó máa ń ṣe igi ẹ̀gún ẹ́ sójú ọ̀nà fànàbí sallallahu alaihi wasallam yóò lọ ru àwọn igi ẹlẹ́gùn tó wà lọ dà sójú ọ̀nà títà ní ti máa ń kọjá nítorí kí ànàbí sallallahu alaihi wasallam kó lè nípa lára láti lè kó bá ànàbí sallallahu alaihi wasallam ọlọ́run láwọn méjèèjì wọ́n ti ṣeré bí wọ́n ti ṣòfò nínú ayé nínú sọ̀rọ̀ yìí ọlọ́run bá dákọ̀ Abu Lahabi ọlọ́run tún dákọ̀ ìyàwó rẹ̀ ọlọ́run wá sallallahu alaihi wasallam so níbi iná ẹ̀rí kọ́ ọlọ́run bá tún dákọ̀ aburú ọlọ́run bá dákọ̀ àwọn aláburú ó tún dákọ̀ aburú náà bẹ́ẹ̀ ṣé ní ìbáyìí ní méjèèjì gẹ́gẹ́ bí àlàyé tí mo fi síwájú manhaj wa lè sunnah wal jama'a nìyẹn eléyìí tó jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń takò manhaj yìí fahuwa mubtadi' onídídá àyè wọ́n fẹ́ wó sunna ni àti màrú wọn ṣé bá nísìn wọ́n fẹ́ ba sunna jẹ́ ni sọ àwa ò dẹ̀ ní tẹ́kínì àníyẹ ànígbò lẹ́ni tí ó máa jà wọ́n lógun ẹ̀rí àwọn máa jà wọ́n lógun mà kò yẹ báyìí nísìnyí a máa fi gègé wa a máa fi dà wọ́n lógun a máa fi ẹnu wa a máa fi dà wọ́n lógun títí tódodo fi hàn sáwọn tó fẹ́ tó fẹ́ tó fẹ́ dúró lórí òdodo tí ìbàjẹ́ àtàwọn oníbàjẹ́ àtàwọn aláburú tó sì fi hàn sí gbogbo àwọn èèyàn pátápátá inṣàlọ ẹ jẹ́ ká máa mú gbogbo àwọn òrújú wọn wá pẹ̀lú gbọ́lọ́mọba ọlọ́mọba àdékẹ́lẹ́ ọmọ rọ̀ wá lọ́rọ̀ ìmọ̀ láti lè máa ṣiṣẹ́ láti máa wó gbogbo àwọn òrújú yẹn pẹ̀lú gbọ́lọ́mọba ẹ jẹ́ ká máa mú wá èyí náà máa pín wọn àti ńlẹ́rù òrújú náà máa mú wá káàkiri. so nínú àwọn ẹ̀rí nínú sunna nabi sallallahu alaihi wasallam kákan rí i pé ìlànà nabi sallallahu alaihi wasallam náà ní ilé ìbáyìí wà kò yí báyìí nìsín so ẹ rí i pé gbogbo àwọn àyà táǹkì yìí náà ànábì lọ́nà ní kó sọ̀kalẹ̀ fún ànábì ní ànábì lọ́nà ọba àdìgbẹ́ sọ̀kalẹ̀ fún ànábì lẹ́nu sàlàyé rẹ̀ fáìlì wúmà so gbogbo àwọn tó lọ́wọ́ bá dákọ̀ ànábì ń wọn kò yí báyìí nìsín tó túmọ̀ pé ọlọ́run bá náà ń Sahih al-Bukhari hadith three thousand three hundred and thirty-seven hadith three three seven three three three seven three thousand three hundred and thirty-seven ari hadith yẹn àti Abdullahi bin Umar tó gbà wá radiyallahu anhuma ó ní qama Rasulullah sallallahu alayhi wa sallam fi nnaasi fa asna ala Allahi ma huwa ahluhu thumma dhakara ad-dajjal fa qala ó ní anabi sallallahu alayhi wa sallam ó dìde láàrin àwọn èèyàn lẹ́ni tí ń ṣe khutba fún wọn táàdì ń ṣe bá ń sọ̀rọ̀ fún wọn fàásùnà àìlàlọ́ ìdí màá wà áhìlú àdébíwá bẹ̀rẹ̀ sí máa yin ọlọ́run bá ìjọba ṣe tọ́ sí ọlọ́run ẹ̀mọ̀ pé táwọn ìfẹ́ sọ́lá sọ́lá tó fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ àdébíwá kọ́ yin ọlọ́run bá náà ìnà alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu àdébíwá kọ́ yin ọlọ́run bá lọ. thumma dhakara dajjal lẹ́yìn táwọn ìfẹ́ sọ́lá sọ́lá wà yin ọlọ́run bá tán الدجال المسيح الدجال على بروني هي كان جبه tí ó wá lásìkò gbẹ̀yìn ayé kò tí ì wá anabi sallallahu alaihi wasallam ti ń dákọ̀ rẹ̀ kalẹ̀ anabi dẹ̀ ti ń sàlàyé ẹ̀ka ló ń mọ̀ kalẹ̀ torí tó bá dé káwọn èèyàn káyìn náà lè bá a mọ̀ kọ́ńbà àgbàtànjẹ pẹ̀lú wọn kọ́ńbà àgbàtànjẹ pẹ̀lú ẹ̀ kò yí báyìí nìsín kódà anabi sallallahu alaihi wasallam sọ gbogbo àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ torí ìgbà tó bá dé káwọn èèyàn lè bá a mọ̀ dáadáa ẹ ń lo irú mọ́tò báyìí ń ṣe irú nǹkan báyìí gbogbo òròyìn tẹ́ bá mọ̀ sí ń bẹ lára rẹ̀ táwọn yóò fi mọ̀ yàtọ̀ sáwọn yòókù ẹ tí wọ́n bá jọ ń jẹ́rú ọkọ yẹn òun lẹ́gbìyànjú lẹ́sàlàyé anabi sọlá ọsọlá ń dákọ dajjal anabi tó wá sọ àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ lẹ́ni tí ò tí ì dé kẹrin bá amadi tí manhaji lágbára dé ẹni tí ò tí ì dé anabi ti ń sàlàyé ẹlẹ fáwọn fáwọn rẹ̀ anabi ò ti wá kò sí wá ma lórí pé kọ́kà sàlàyé aburú fáwọn yẹn lásán pé ẹ kí ẹnìkan bá sọ pé kìnnìkan kọ́kà wá sàlàyé gbogbo àwọn sẹ́tì dajjal yóò máa ṣe káàdì wa máa wulẹ̀ dákọ̀ dajjal gbogbo tí dàjáde wọn máa ṣe pátá ní kófóró ní ṣírkì Ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé ẹ̀fà lòún mà tẹ́lẹ̀ tó ń tipa Ànábì ti ṣàlàyé ẹ̀ lálàyé tó kún rẹ́rẹ́ tó ń ti bẹ́ẹ̀ Ànábì máa pé kíní yẹn ò tó àti kó ń ṣàlàyé ẹnìkan tó jẹ́ sí pé fitna rẹ̀ ní gan tó kó báwọn èèyàn wa dárúkọ rẹ̀ náà tòun bá nìsín tòun tẹ́ ń sọ pé tọ́jọ́ pàgbóró ní kálámà ṣàlàyé àní ṣàlàyé àwọn aláburú kí lẹ́fẹ́ ṣe pẹ̀lú hadisi Ànábì sáti ṣàlàyé aburú pátápátá gbogbo aburú yẹn yẹn Ànábì ti ṣàlàyé kódà tí ilé títà jáde wọ́n máa ànábì ṣàlàyé tó ń ti dá ànábì máa pé kò ní tó nítorí pé táwọn èèyàn bá mọ dàjáàdì wọn ò máa rò pé ẹni ọlọ́run ni èrò pé ẹni ọlọ́run ọba rẹ̀ ni wọn ò fi rò pé ti ń sọ òye sàbúrú mọ́ ẹjọ́ náà ànábì wa tún ṣàlàyé aláburú kódà ó tún sọ gbogbo àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ ànábì ní fakọ́ ànábì sọ pé inni la unzirukumuhu èmi ànábì sallallahu alaihi wasallam mò ń sọ yín lára níbi aburú dàjáàlì níbi dàjáàlì fúnra rẹ̀ mò ń sọ yín lára nípa rẹ̀ wà má min nabiyyin illa anzarahu qawma kò sì sí ànábì kan láyé tọ́nà ọba àyẹ̀tọ́ ló gbèrè dé àti kọ́ máa sọ àwọn àjọ rẹ̀ lára níbi aburú dajjal kọ́ máa sọ àwọn yẹn lára nípa dajjal kọ́ máa sọ àwọn àjọ rẹ̀ lára nípa dajjal níta nàbí sọ fún wa ni pé ohun tó ń ṣe yìí kìí ṣe ìlànà tó ń dámú wa òun kọ́ ti àwọn ànábì tó ṣáájú òun ni òun ìlànà àwọn ẹni ṣáájú lòun lò tọ́nẹ́bí sọ́lá ọ̀sán náà ni òun sálàf pẹ̀lú àwọn sálàf pẹ̀lú àwọn ànábì ọlọ́run bá ká ti wá ṣáájú ẹ̀ anábì ní àwọn sálàfù ń lòún tẹ̀lé bàmá mi nàbí yìí ilá anzarahu qawma anábì ní kò sí ìjọ kò sí anábì kan láyé àfikọ́ jẹ́ pé yóò máa sọ àwọn àjọ rẹ̀ lára nípa ẹni tó ń pè ní àlùmọ́síhù dajjal. laqad anzara laqad anzara nuhun qawma kódà anábì nuh tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ lórí ilẹ̀ tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ kì í sá àkọ́kọ́ ànábì ṣùgbọ́n àkọ́kọ́ òjíṣẹ́ ni ànábì adam làkọ́kọ́ ànábì ṣùgbọ́n ànábì nuh làkọ́kọ́ òjíṣẹ́ básìkò rẹ̀ ṣe jìnnà sásìkò dàjáàlì tó yẹn òun fún rẹ̀ gan sọ àlùmọ́ rẹ̀ lára ó sọ àwọn àjọ rẹ̀ lára nípa ẹ̀dá pé ní àdẹ̀já tẹ́lẹ̀ báwọn fílà náà àwọn ànábì ọlọ́run bá gbogbo wọn ni pé wọ́n máa dárúkọ wọn aláburú wọ́n sì máa ṣàlàyé wọn eré táwọn eléyìí ní ká má ṣe ẹ́ walakinni aqulu lakum fihi qawlan lam yaqulhu nabiyyun li qawmihi ṣùgbọ́n èmi ó sọ fún yín ọ̀rọ̀ kan nípa dajjal tánàbí kan sọ fáwọn ọjọ́ rẹ̀ rí láyé ń sọ ọ̀rọ̀ kan fún yín nípa dajjal tí ẹ pé ànábì kan kò sọ irú ọ̀rọ̀ yìí fáwọn ọjọ́ rẹ̀ ibi tí anabi sallallahu alayhi wa sallam ibi tó ń tún segin ni tó tó tẹ̀síwájú dé níbi ìròyìn aláboró kò yẹ báyìí nìsín tó tó fi jẹ́ wípé anabi sallallahu alayhi wa sallam gbogbo aláṣẹ mọ̀ wípé inú ẹni tí ó ga jùlọ nínú àwọn anabi ọlọ́run ọba ni tó ló fi jẹ́ wípé ọlọ́run ọba àdìkẹ́lá gbọ́lá fún jùlọ nínú àwọn anabi ọlọ́run ọba. Naam anabi sallallahu alayhi wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ẹ̀ anabi sallallahu alaihi wasallam ní ẹni dáhùn wí yìí òní anabi ní ta'lamuna annahu a'war wa anna Allaha laysa bi a'war kò yẹ báyìí nìkan ẹ mọ̀ wípé dàjálù yìí ọ̀fọ́ lójú kan o ojú kan péré ló ní kò ní ojú méjì ojú lójú méjì ojú kan péré ló ní ojú kejì ti fọ́ kò sójú kan bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí sì sọ̀bọ̀ lójú kan kò yẹ báyìí torí pé yọ̀ọ́ nínú ìròyìn tẹ́wà rí lára ẹ̀tẹ́sì màmí kìí sọ lọ́rùn ni pé ojú kan péré ní òní ìdàjáde òní ojú kan tó tún wá ní ìrè ojú kan tó wá máa wò balùbalù ojú kan yóò tún ní jójú gidi ojú rádarà gan tún lójú yóò jẹ ẹ ọlọ́run ọba yín ò yé sọgbọ olójú jákujáku ọlọ́run ọba yìí sọgbọ olójú rádarà gan ọlọ́run ọba yìí sọba olójú tí ó máa wò balùbalù ẹ so ojú kan ni dàjáde òní alẹ́ bí sọ́lá ọ̀tọ́lá ní nínú àwọn nǹkan tuntun sàlàyé nínú àwọn àmì tẹ́rì lára dàjáde tẹ́ẹ̀tì dáa máa táwọn anábì kan ò tún sàlàyé fáwọn àlùmọ̀ àwọn ayé nìyẹn ṣùgbọ́n kò sáà anábì kan tí ò sàlàyé dàjáàlù fáwọn àjọ rẹ̀ ẹ̀wù ń sìn anábì sallallahu alaihi wasallam ó dárúkọ rẹ̀ anábì tún sọ àwọn ròyìn tí ń bẹ lára ẹ̀wù bá anábì ti kágbó ròyìn tí ń bẹ lára dàjáàlù tó ẹ̀rọ wọn sọ ẹ̀dùkọ́ lẹ́lọ́ sọ ní sọ̀hìn muslim nígbà tán sọ̀rọ̀ nípa aṣọ́rọ́pù sáà àwọn àmì ìparí ayé òye báyìí nìsín àti nùzúlù ẹ̀yìnsá alayhi salatu wassalam àti bánabi ẹ̀yìnsá oṣù sọ̀kalẹ̀ wọ́n kó gbogbo àwọn ròyìn dàjáàlù wa gbogbo ìròyìn iṣẹ́ gbogbo bí tí ó ti jáde ibi tó gbogbo bí tí ó káàkiri dé so that tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ á lè tètè máa rántí pé ṣé ìlú tó ti jáde ni ìlú tánàbí ni yóò jáde náà rẹ o bóòlù ṣe rí àmọ́ wá fi òyìn àmọ́ wá fi ṣe dèdè tánàbí ṣe òyìn parẹ́ so that tó bá jáde kò ní rú wa lójú rárá á lè tètè dá a mọ̀ so bí alùsùnà wal jamaa ṣe máa ń ṣe nìyẹn ẹ ká ṣàlàyé aláboró ká ṣe àlàyé rẹ ká dárúkọ rẹ ká sọ̀rọ̀ yẹn fáwọn èèyàn ká fi dá a mọ̀ nígbà tó bá jáde ká fi mọ̀ pé aláboró lélẹ̀ ẹsẹ̀ yìí náà ni èmi nínú hadith anabi sallallahu alaihi wa sallam nínú ahadith anabi jí ntẹ́sùn bá anabi sallallahu alaihi wasallam máa dákọ̀ àwọn aláburú àti máa ṣàlàyé wọn anabi a máa dákọ̀ dáadáa àti máa ṣàlàyé òun ni ibnu sayyad tìrí náà wà nù bukhari àti muslim ibnu sayyad ọmọ kékeré tó jẹ́ aláburú yẹn aláburú ọmọ kékeré lásìkò anabi sallallahu alaihi wasallam ní madina ẹ wo bí anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé ibnu sayyad tó anabi ṣàlàyé ẹ̀ débi wípé gbogbo ìròyìn tí ó ní lára àti gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí ó máa sọ àti ìmọ̀ péré ní nǹkan tí ò tó ìmọ̀ sọ pé òun ní máa kọ̀kọ̀ gbogbo ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sàlàyé ànàbì sallallahu alaihi wasallam dẹ̀ fi ibnu sọ̀jáde ó fi hàn wọn sọ̀hábà ànàbì ó fi hàn tó ọmọ yìí ni ànàbì ó àyíyáná rẹ̀ ànàbì ó sàfàyọ rẹ̀ débi gbogbo àwọn sọ̀hábà ni ó dà mà ẹ́ ànàbì ó tún dárúkọ rẹ̀ fún wọn tó bá yẹ pé ànàbì yìí dárúkọ ni síbẹ̀ tí ànàbì ọlọ́run ò ní ti bárọ́kà sí manhajù láyé lábárọ́kà lọ́hùn fi ọlọ́run ò ní ti bárọ́kà sí manhajù burúkú tẹ́fẹ́ máa pa wọ̀nyẹn sí torí pé manhajù yàtọ̀ sí manhajù alùsùnà fil jamaa lábárọ́kà lọ́hùn fi ọlọ́run ọba ò ní fàlùbáríkà sí manhajù yẹn. náà nínú àwọn tí ó tún jẹ́ sí inú àwọn dẹ̀mí tó tún fi yọ ẹgbẹ́ anabi sallallahu alaihi wasallam máa máa again hadithu wo òun náà ní nípa ẹni tá ń pè ní musailama al-kazzab musailama al-kazzab ẹ lásìkò anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sàlàyé rẹ̀ dẹ̀lí lè wà ní bukhari wà ní muslim wà ní sunan anabi sallallahu alayhi wa sallam sàlàyé musailama al-kazzab ẹni tí ń pèrè lánàbí ọlọ́run tí ń pèrè lójúṣe ọlọ́run ọba tó náà ń pèrè lójúṣe ọlọ́run anabi sàlàyé ẹ̀ gidi gán fal umay anabi sàlàyé dáadáa èyí báyìí anabi ti dà kọ rẹ̀ tó ká máa dárúkọ ká sàlàyé yẹn ká sọ àwọn ìròyìn tí ń bẹ lára rẹ̀ táwọn yẹn ti dá àmà káṣí dárúkọ rẹ̀ bá sínú manhaja àdìsúnà jẹjẹrẹ máa ní kí lẹ́fẹ́ sọ nípa hadithi musalama kezab. bákan náà nínú àwọn tí anabi sallallahu alayhi wa sallam tó sàlàyé dáadáa sanabi sallallahu alayhi wa sallam tó gbógun ti òun náà ni zulkhuwaisiro at-tamimi tàti muwale kanyẹ tó jẹ́ olórí àwọn khawarij. anabi sallallahu alayhi wa sallam nínú hadith wa bukhari àti muslim àti náà àwọn sunan bákan náà anabi sallallahu alayhi wa sallam dárúkọ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam fi àyíyá náà rẹ̀ kò yí báyìí nìsín anabi sallallahu alaihi wasallam ó ṣe kí ni o ó ó ó ó ṣe àfàyọ rẹ̀ anabi sallallahu ní so débi wípé gbogbo èèyàn ló ma musailama al-kazzab kò yí báyìí nìsín kò lè sẹ́ni kankan nínú àdúgbò yìí tí ó nímọ̀ tí ó ń kọ́ nípa ìmọ̀ islam tí ò ní tí ò ní tí ò ní kọjá lórí àdìtọ́nka hadith anabi sallallahu alaihi wasallam tí ò ní kọjá lórí ẹni tá ń pè ní musailama al-kazzab so tí ò ní tí ò ní mẹ́ńtàǹkì ní musailama alkazab so nínú wọn bákan náà nínú àwọn tí anabi sallallahu alaihi wasallam tó dárúkọ tọ́nà ọba àlekílá náà tó dárúkọ náà alukur'an òun ni kíni abdullahi ibn ubayi ibn salul abdullahi ibn ubayi ibn salul olórí àwọn munafiqun nínú suratul nur nínú suratul nur ayé ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́ni wàlẹ́rì tawàlà kídàrọ̀hùn minhum wàlẹ́rì tawàlà kídàrọ̀hùn minhum lahu azabun azim. والذي تولى كبره منهم له عذاب عظيم يقاري آية يعني آية بل آية بل لا إيه؟ إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإفك والذي تولى كبره منهم له عذاب عظيم قال تولى كبره ثاني الله بارك لك بل هو الذي تولى كبره منهم Hmm? òun náà ni abdullahi bin ubayi bin salul abdullahi bin ubayi bin salul òun ni ẹni tó ti kí ni òun lẹni tó champion kọ́ọ̀fì òun lẹni tí ó jẹ́ olórí fún àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ burúkú káàkiri nípa aisha tí wọ́n ń pe aisha lóní zina tí wọ́n ń parọ́ zina máa aisha láti fi àbùkù kan nẹ́bí sallallahu alaihi wasallam láti kó nira bá nẹ́bí sallallahu alaihi wasallam láti kó nira bá àwọn mọ̀mìnrin tó fi jẹ́ sí pé àwọn ṣíà wọ́n ti bẹ̀rẹ̀ pọ́blẹ́mù wọn látàkùn nẹ́bí sallallahu alaihi ẹ̀rí pa àwọn ṣíà náà lónìí náà ẹ̀rí pa àwọn náà máa ń pe Aisha lóní zina wọ́n máa ń lẹ̀kọ́ zina máa ń ṣàkóso ọ̀gá ẹ̀dá wọ́n ń tẹ̀lé àná Abdullahi ibn Ubayy ibn Salul ni èyí bá yẹn tẹ̀tọ́ pé òun lẹni tó ṣe kí ni ẹni tó champion kọ́ọ̀fì ẹni tó jẹ́ ọ̀gá fún gbogbo àwọn tí ń tan ìbàjẹ́ ká nípa ìyàwó Aisha ọ̀gá ọ̀gá ẹ̀dá tó tí a bá fẹ́ lọ wo ọ̀rọ̀ nípa alẹ́bí tawalla kílọ̀rọ̀hù tá a bá fẹ́ lọ wo ọ̀rọ̀ nípa rẹ̀ tá a lọ wọnú Sahihul Bukhari ní hmm, kitabu tafsir باب باب إن, إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم أه؟ لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم آية مقاية تبع له تفسير وي من صحيح البخاري من كتاب التفسير باب مقاية تبع له ومبه ابن يعني الإمام البخاري ومو حديثه لا تدعى عائشة رضي الله عنها شعرها تبقى ولا تدعى عائشة رضي الله عنها àyíṣà sọ pé àyíṣà ni wàlẹ́rì tawàlà kídàrọ̀hù qalat àyíṣà sọ pé abdullahi ibn ubayi ibn salul abdullahi ibn ubayi ibn salul òun ni ọlọ́run bá àdìsẹ́ láńpé kí ni lọ́n bá wí pé alẹ́rì tawàlà kídàrọ̀hù minhu àyíṣà ló tún dárúkọ yìí ó dárúkọ ta ni ó dárúkọ abdullahi ibn ubayi ibn salul ó sì ṣàlàyé rẹ̀ ní pé aláburú ni ẹni tó champion kọ́ọ̀tì wípé ìmọ̀ pé òun ní ní zina orúkọ rẹ̀ ò dẹ̀ lè parẹ́ títí dọjọ́ gbéra kẹyàmà yóò sì jìyà rẹ̀ lọ́jọ́ gbéra kẹyàmà aleyhi la'natullah kí lánà ọlọ́run bá kọ́ máa bá abdullahi ibn ubay ibn salul yóò jìyà rẹ̀ lọ́jọ́ gbéra kẹyàmà ẹjẹ́ nàkan aisha ló tún dákọ̀ yìí kò yé báyìí nísìn tẹ́ bá lọ́wọ́ sọ fún muslim náà ẹ bá di sin tẹ̀lẹ̀ kò yé báyìí nísìn èmi ọ̀wá máa bí tẹ́lẹ̀ kiri manhaj burúkú yín tẹ̀ ń pèpè sí manhaj rádaràda yín tẹ̀ ń pèpè sí èmi ọ̀wá bí tẹ́lẹ̀ kiri manhaj pé èèyàn gbọ́dọ̀ máa dárúkọ ànábì dákọ̀ máa bá lọ ẹ̀sìn ẹ̀dọ̀fàn so manhaj rádaràda tí ò bá mu ni so ló fi jẹ́ sí pé à ń sọ fáwọn èèyàn ká ṣọ́ra fún manhaj yìí ká ṣọ́ra fún manhaj àwọn tí ń gbé káàkiri hey hey wọ́n láwọn whatsapp group kan wọ́n láwọn kí n tọ́ yẹ pé wọ́n fi ń fa gbogbo àwọn aburú káàkiri wọ́n dẹ̀ máa rí káàkiri pé wọ́n máa takọ̀ àwọn afáfin náà nítorí tàá ṣubú wọn nítorí kankankan ìfẹ́ àníkọ́jú tí wọ́n ní fáwọn afá wọn tí wọ́n jẹ́ àwọn tí ń ta burú káàkiri kò yíra nísìn ẹ máa rí wọn ẹ máa rí wọn bẹ́ẹ̀ so èyí náà tún jẹ́rìí láti inú súnà anabi sallallahu alayhi wa sallam wípé anabi sallallahu alayhi wa sallam a máa dárúkọ anabi a máa dárúkọ ẹ bá lọ wo ẹ bá lọ kanu hadith anabi sallallahu alayhi wa sallam tó pọ̀ ẹ máa rí anabi sallallahu alayhi wa sallam ń dákọ abu jahal ẹ ṣe rẹ̀sán anabi dárúkọ rẹ̀ ó sàlàyé aburú ẹ̀ kò yé ẹ máa rí àwọn sosi ẹ máa rí àwọn bíi ẹ̀yẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam dárúkọ wọn kò báyìí nìsín ẹ máa rí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lẹ́yìn tí anabi sallallahu alayhi wa sallam ti dárúkọ wọn tó sàlàyé wọn fún àlùmọ̀ yìí lọ́ba yìí pàdé yìí dárúkọ ní gbogbo àwọn eléyìí tá a wí kí ló dé anabi sallallahu alayhi wa sallam dárúkọ wọn kí ló dé anabi sallallahu alayhi wa sallam sàlàyé wọn fún àlùmọ̀ so eléyìí náà ó tún jẹ́ ẹ̀rí lé wọn lórí lọ́yẹ́ sí pé àyèdè tí ó yé wa wípé manhajù kan fẹ́ máa pèpè sí yìí manhajù tí ọ̀yà pàṣẹ manhajù wa ní sínú kankan máa nítorí àsìkò ẹ jẹ́ kí n kà wa létí díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ń dín pé nínú manhajú alùsùnà ní kí a máa dárúkọ àwọn èèyàn táwọn náà ti ń dárúkọ àwọn èèyàn kò yí so tí ẹ bá lọ wo manakibu malik bizawawi afáwa zawawi sahibu eh, manakibu malik àní nínú tíra àwọn tó ń pè ní manakibu manakibu malik ní page one forty seven títí page one forty eight ẹ rí àwọn ọ̀rọ̀ wọ́n fi sọ̀rọ̀ nípa imam malik ń nínú ẹ̀ ni pé àwọn ní nínú tírà tí mo sọ yìí nínú manakib Maliki yìí wọ́n ní al-Imam Malik rahimahullahu ta'ala wọ́n ní wa tahdhiru salaf min ahli bid'ah fi a'yanihim kathirun jiddan tàbí ẹ jẹ́ kí gbé láti rí báyìí kó lè báyìí dáadáa wọ́n ní kama qala Abdurrahman Mahdi tábàlọ́wọ́ page one hundred and forty seven sí dé one hundred and forty eight mo sọ yẹn so ìfẹ́ gbà wá lásìkò nígbà tí ìfẹ́ gbé láti bẹ̀yẹn. wọ́n ní kàmá qala abdulrahman ibn mahdi wọ́n ní gẹ́gẹ́ bí abdulrahman abdulrahman ibn mahdi gẹ́gẹ́ bó ṣe sọ. ó ní dakhaltu inda malik wa indahu rajulun yas'aluhu 'an al-qur'an. ó ní òun wọ òun wọlé lọ bá imam malik ó ní wa indahu rajulun yas'aluhu 'an al-qur'an. òun wá bá Imam Malik ọkùnrin kan ọkùnrin kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó yẹ pé ó ń béèrè ń béèrè nípa Al-Qur'an faqal Imam Malik sọ pé la'allaka min ashabi amri ibn Ubayd Imam Malik ni bí mo ṣe ń wọ yìí pẹ̀lú àwọn àbẹ̀rẹ̀ tó ń béèrè yìí ní tí mò ń rí ní tí mò ń kẹ́sí tí mò ń fura sí ọ ni pé nínú àwọn bẹ́ẹ̀ni tí wọ́n béèrè béèrè nípa alukur'an lọ́dọ̀ imam malik imam malik rí pé ìròrí tí ó ta sọ̀rọ̀ tó ní ìlàpá lórí ẹni yìí ìròrí fíkọ̀rọ̀ tí ń bẹ lórí ẹni yìí ó ti dèdè nǹkan tí amúrògùn rèé tí ń fọ́n káàkiri nípa alukur'an tó ìròrí yẹn lẹni tí ń bá mi sọ̀rọ̀ ẹni tí ń béèrè béèrè lọ́wọ́ mi kẹlẹ̀ wọn bí táwọn afa tán bá ti rí àlámà báyìí kó ní bídíà ni wọ́n fẹ́ máa béèrè béèrè láti dá ìlú júlẹ̀ ni wọ́n fẹ́ máa béèrè béèrè láti tan bídíà ká ni wọ́n tètè máa ń gbẹ́já wọn gan wọ́n tètè máa ń gbẹ́já wọn nítorí pé wọ́n wà sensitive gan nígbà orí dídá láwọn afa tó náà ẹ wo mọ́mọ́ ẹ̀lì ìyẹn tí ń béèrè béèrè lọ́wọ́ ẹ jẹ́ kí n fún láti ojú rẹ̀ tó lè súnmọ́ làákàyè wa dáadáa ká ní ẹ̀kan nìsín kọ́ máa sọ pé ẹni tó wá fi síbi jẹun kó fòrò ni sọ́nà pé gbogbo aláṣẹ pé ah ṣé kìí ṣe pé àwọn ọmọ ìgbàdà tàbí kí a máa bèrè kẹta kùn pé ẹ̀ńtọ́ síbí ṣé kúfùrù ni ká fi síbí jẹun kúfùrù ni àbí kèsè kúfùrù ṣàwọn pé gbogbo ẹnikẹ́ni tó bá mọ tó bá wà sensitive ní kọ̀rọ̀ jàbàtà yìí pé ah ẹni tí ń béèrè béèrè yìí ó ṣeé ṣe kọjọ́ ọmọ jàbàtà ni kéèké ìròrí jàbàtà ni ó ń gbé káàkiri tàbí kí a máa sọ pé ẹ dákun ṣé ṣé kí a máa ṣe kábàrà méje ní eid lákọ̀ọ́kọ́ káṣe márùn-ún ní ẹlẹ́ẹ̀kejì ìbẹ̀rọ̀ kà lákọ̀ọ́kọ́ méje ìbẹ̀rọ̀ kà ẹlẹ́ẹ̀kejì márùn-ún ẹ dákun ṣé ọba tún nà ṣàgbé ìbéèrè yẹn ti mọ̀ pé kíkọ̀rọ̀ jàbàtálẹ̀ ní ṣe ń béèrè béèrè lọ́wọ́ mi àdéjẹ́ náà sọ wípé ẹ̀dá kun pé oníbíjà kan bẹ tí èsì kẹsàn yìí tí gbogbo bíjà ní kófóró àti gbogbo orú àwọn ìbéèrè béèrè béèrè tẹ́ ti mọ̀ kó wà pẹ̀kúlẹ̀ àti wọn àdéjẹ́ náà ká jẹ́ ń sìn kó ní obìnrin gbọ́dọ̀ má bojú kírun àbí kó ní ẹni tí ọba ti bá ẹni tí ọba ti pé òrùkú wọn lọ́ba ọ̀bárun àti gbogbo àwọn tíkọ̀rọ̀ burúkú àwọn àlàkàr alhadama àwọn ìròyìn apanirun tí jàbàtà ń fọ́n káàkiri yẹn tá a bá kiri yẹn kan tí ń béèrè irú àwọn béèrè yẹn sẹ́mu káàkiri kẹ́ni yìí nínú àwọn ọmọ jàbàtà lẹ́nu yìí bẹ́ẹ̀ làwọn àfáà ti sensitive tàbí jù bẹ́ẹ̀ lọ lásìkò yẹn kò yẹ bá ní so Imam Malik náà rí i pé ẹni tí ń béèrè béèrè ìròyìn Amr ibn Ubayd ló fi ń béèrè béèrè Imam Malik wá sọ pé la'allaka min ashabi Amr ibn Ubayd ah, ó ṣeé ṣe kó Imam Malik náà sọ pé láàánà lọ́hùn àmọ̀rọ̀ ọlọ́run bá lè kí ọkọ̀ bá mi láàánà àmọ̀rọ̀ tọ́jọ́ gàáyín ẹ̀jọ́ rẹ̀ sàn so láàánà lọ́hùn àmọ̀rọ̀ ni kọ́lọ́n kọ́ láàánà àmọ̀rọ̀ fàyín náà ìtajà àhàrí ìdídá mílẹ̀ kàlà òun ló dárú bídíà yìí lẹ́yìn tó ń béèrè yẹn ìbéèrè bídíà tó ń béèrè yẹn òun ló dálẹ̀ bídáàtì kàlàm òun ní àwọn òrí tó takun táwọn sálàfù wà lórí ẹ̀ nípa alukur'an amúrù bùnú ẹ̀dẹ́jì lọ́dà alẹ̀ kò yẹ báyìí nìsín amúrù bùnú ẹ̀dẹ́jì nínú àwọn jahamiya ni kò yẹ báyìí nìsín tó ọlọ́run ọba kọ́ba mi làánà rẹ̀ òun lọ́ dárú kàtọ́ fún ilẹ̀ ẹ wo lẹ́sẹ̀kẹsẹ̀ imam ahmed dákọ amúrù bùnú ẹ̀dẹ́jì làálàkà min asaadi amúrì ibn ẹ̀dẹ́jì ẹ̀dá kò sórí kọ́kọ́ lílé èèyàn kan téèyàn bá ti mọ̀ wípé à téèyàn bá ti mọ̀ wípé aláburú lẹ́ni tó yẹ wípé àwọn èèyàn ń gbé ìròrí ẹ̀ káàkiri kéèyàn ṣàlàyé rẹ̀ fáàlù umma kéèyàn dárúkọ rẹ̀ fáàlù umma kò tí ì bá ń sinmi manhaj salaf lọ́wọ́ Imam Malik jáde dárúkọ amúrúgbùnà léjì pé ó ṣe é ti kọjá pé máa wọn máa amúrúgbùnà léjì méjì ní ọgbọ́n ṣe wáyé la'allaka min ashabi amri ibn ubayd Imam Malik wá فإنه ابتدع هذه بدعة من الكلام ẹ̀dá kò tó bá jẹ́ pé irú nǹkan tí Imam Malik sọ yìí tó bá yẹ kó àwọn ará sọ́ọ́ sílẹ̀ pé wá aláṣejù Imam Malik náà sáláṣejù ni wọ́n ẹ̀dá kò sọ bẹ́ẹ̀ káwọn náà mọ̀ ní dáadáa tí Imam Malik náà ní ìṣubú dáhàwà ẹ́ torí ìṣubú dáhàwà lẹ́nu apariwo tí Imam Malik náà ní ìṣubú dáhàwà torí Ọlọ́run ọba ẹ wo Imam Malik bó ti di mẹ́rin yìí tó nítorí Imam Malik kẹ́sí pé òní dídá ni òròrí dídá ni ti ń béèrè béèrè kàkà yàn sọ pé ẹni tí béèrè ní béèrè ẹni tí nípa ìpàdé lè ní béèrè ẹni gbogbo tó bá sì di tó bá rú lójú ẹ̀rọ ìbéèrè hmm, àwọn àfáà ti náà jáwọn onídíjà ni ọ̀dọ́ bí ẹ̀yin tẹ̀fẹ́ máa tẹ̀fẹ́ máa fà wọ́n dídá rẹ̀ lẹ̀ ẹ̀fẹ́ bá tún nà jẹ́ àwọn àfáà gbọ́n já wọn gan tó bá ń béèrè béèrè lásán kárí pé ròrí dídá ni ọ́ ròrí dídá ó ti takùn ó ti takùn ó ẹ̀wọ̀n mọ́ Malik rahimahullah ta'ala imamu darul hijra ìmáàmù dárí hijra kọ́mọ́ bàlíkà kí ọba wa kẹ́ wọn. <clears throat> náà bákan náà nínú ọ̀rọ̀ tí ìmáàmù dárí hijra ìmáàmù malik rahimahullahu ta'ala nínú ọ̀rọ̀ tí wọ́n sọ òun náà ni wípé tí a bá lọ wọnú manaqibu malik ti àfáwà az yìí náà tá page one hundred and forty eight nínú manaqibu malik li az wọ́n tún gba ìgbàwá kan látọ̀dọ̀ imam malik rahimahullah ta'ala kílẹ̀ ìgbàwá náà wọ́n ní wàkọ́ imam malik sọ pé iyyakum wa ashabu ra'yi imam malik ni ẹ sọ́ra fún àwọn ashabu ra'yi àwọn onídídá àmì àwọn tẹ́lẹ̀ pé ìròyìn ni wọ́n máa fi ń sẹ́sìn wọn kì í tẹ̀lé rí fa innahum a'da'u sunnah àwọn onídídá àyà wa ashabu ra'yi a'da'u sunnah ni wọ́n ọ̀tá sunnah ni wọ́n ẹ̀rọ̀bí mọ̀ malik bó ti ń hazara lùmọ̀ nípa àwọn onídídá iyyakum wa ashabu ra'yi fa innahum a'da'u sunnah pé ọ̀tá súnà ni wọn. bákan náà tábà tó lọ́wọ́ manaqibu Maliki yìí náà bákan náà lè zawawi yìí náà page one hundred and thirty four page one hundred and thirty four wọ́n tún bẹ̀rẹ̀ bàbá kan látọ̀rọ̀ Imam Malik rahimahullahu ta'ala wa qala ibn Abi Zayd ibn Abu Zayd sọ pé qala rajulun li Malik ọkùnrin kan sọ fún Malik pé ya Abdillah eré Abu Abdillah arrahmanu ala al-arshi istawa kayfa istawa ọlọ́run bá sọ pé arrahmanu ala al ọlọ́run ọba arrahman ọlọ́run ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ arrahman ó wà lókè làárṣì ó fi ìsìwá lókè làárṣì ẹni pé ó wà lókè làárṣì pé nítorí ní àdìsíwá òun náà ni al-uluwu wal-irtifa kéèyàn wà níbi tó ga ọlọ́run ọba àdìsíwá wà níbi tó ga lókè làárṣì ó wà ní òkè làárṣì òkè làárṣì lọ́lọ́run ọba àdìsíwá wà. so kí ni kayfa stawa báwo lọ́lọ́run ṣe wà ń èèyàn eh, ká sọ pé ká sọ pé ìsìwà ọ̀hìrù majhul kìí ṣe ń tí a mà kìí ṣe ń tá àṣàyè màkà nípa rẹ̀ a máa ń tán pé náà ìsìwà ń tán pé náà ní kí ni o al-'uluwwu wal kí ẹ wà ní tọ́ga. wal kayfa ọ̀hìrù ma'qul ṣùgbọ́n bó lọ́wọ́ bá ṣe wà ń bẹ̀ ọ̀hìrù ma'qul làákàyè ògbé kò sí ẹni tí làákàyè rẹ̀ gbé tó lè má bọ́lọ́run ṣe wà ń bẹ̀. wọ́n sọ bídà ni ìbéèrè tó béèrè yìí bídà ìbéèrè bídà ni ẹ wo ibi táwọn afa súnà ẹ wo ibi tán gbọ́ súnà yé dé àtẹ̀yàn tún lè ṣe bídà níbi ìbéèrè àti béèrè bídà tó ń bẹ ìbéèrè bídà yìí tó ń bẹ irú béèrè bídà ti ń bẹ nírú béèrè tán béèrè lọ́wọ́ Àìṣà wípé má bá lu ṣáìl taqbi siyam wala taqbi salat kí ló ṣe kí ló kí ló dé tí ẹni tí ń ṣe háìbọ̀ tí ó máa san ààwẹ̀ padà tí ò ní san ìbéèrè bídà ni ẹni yẹn ó fẹ́ ti béèrè yẹn ó fẹ́ ti ó fẹ́ ti dá ìrújú lẹ̀ ni ó fẹ́ ti tàn bí dáa kan ni sẹ́mu àwọn tí wọ́n ń wá àwọn àwọn port finder àwọn tí ó máa wá bọ́wọ́ níbo láti lè ti Islam owó kẹrin ẹ̀yìn tó bèèkì sẹ́ǹsì nísìn wọn lẹ́ni adákùnrin inú òun àtàwẹ̀ èwo ló wúwo jù èwo ló kọ́kọ́ nínú àwọn àtàwọn Islam èwo ló kọ́kọ́ ṣáájú ná ṣé bí òun ni ìrún láti ń kiri ojoojúmọ́ tí wọ́n dédé tẹ́ni tí ẹni tí ń ṣe haizọ̀ lọ́wọ́ yóò máa tàwẹ̀ padà kò wá ní sàrùn sẹ́yìn náà rí pé ṣé kọ̀wárì jìyẹn ni ṣé haruriya ni obìnrin yìí torí irú nǹkan tó ń béèrè yìí béèrè dídá ni àwọn haruriya ni máa ń béèrè irú béèrè yẹn kẹlẹ bá àmọ́bí táwọn afa sunna ẹ̀wà ayé sara fún wáyé ibi tán gbẹ́já dídí àdé tán gbẹ́já ròyìn dídí àdé tẹ́yìn fọwọ́ tá di tàdí mú láwùjọ yìí tẹ́yìn tẹ́yìn tẹ́yìn sí i tẹ́yìn fẹ̀yìn sí i ìtì personality yín ju ti ọ̀gẹ̀dẹ̀ lọ kódà yẹn lè yọ̀ǹba sí personality yín èèyàn sì rẹ̀ wọ̀n he ní personality yín ṣùgbọ́n tó bá yẹ pọ́nrọ́ ẹ̀sìn ní tako ẹ̀ẹ́dẹ́rọ̀ yẹn ìdí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó yà dá sí àwọn apẹ àwọn àfa lọ́gbọ́rọ́ lọ́gbọ́rọ́ ẹ àwọn àfa lọ́gbọ́rọ́ lọ́gbọ́rọ́ níbi ọ̀rọ̀ hijab níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ ṣùgbọ́n tó bá honestly speaking àwọn yẹn ti gbàtàn jẹgẹ láwùjọ yìí nítorí ìfá ni pé wọ́n gbórí wọnú fáwọn èèyàn nígbà tó yẹ fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ wọn dábàá wọn nàrí jáde déédéé díẹ̀ wọn nà jáde nígbà tó bá yá tẹ́lá orí wọn mọ gùn síta ọrùn náà mọ jáde ẹ̀yà àyà náà mọ jáde gbogbo wọn padà wá jáde pátápátá wọn wà káwọn èèyàn lọ síbi kan lọ kò yí báyìí nìsín so ọlọ́run ọba ò ní jẹ́ kí àwọn èèyàn sọnù ọlọ́run ọba àdìkẹ́lá ẹ̀yìn èèyàn tẹ́ ń gbọ́ wa ọlọ́run ọba ò ní jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó sọnù ẹja sọ́ra gidi gan-an jẹ sọ̀rọ̀ gidigan gbogbo aburú àti ti jàbàtà ni àti tẹlomi ìkejì jàbàtà ni gbogbo aburú ni ẹgbógun ti gbogbo ẹ yẹnyẹn ẹgbógun ti gbogbo ẹ yẹnyẹn ẹlòmíì gan tíjẹ bá ti pé jàbàtà lè mọ wọn tí bá ti pé jàbàtà ń gbógun tì wọn gan tí bá ti pé jàbàtà náà bá jẹ pẹ̀lú wọn ni wọn à ní èsì jàbàtà bá ti èsì jàbàtà yẹn aláàárẹ̀ ni tẹ́ pé ń pe ẹni tí ẹni tí ń pe tó sọ pé ànábì má mamadu orí ọlọ́run ọba nígbà nàìjíríà yìí ń wá síbi kó máa ẹ̀kọ́ wá sí wá sí fáwọn yẹn àrínú wọn tẹ́ pé ẹni tó ń gbé ṣòlúùlù ń bẹ lára rẹ̀ wahdatul wujud àkídà súfì tó gbà pé ọlọ́run láwà lára gbogbo nǹkan ọlọ́run ní gbogbo nǹkan tí ọmọ sọ wípé súfì irun gbọ́n tòun òun dàrún mọ̀ sínú ni òun ìmọ̀ ń fanu mọ̀ burúkú yọmọ tako súnà yọmọ inna lillahi wa inna ilayhi raji'un ó burú gidi gan yọmọ tó wá sí yọmọ tó wá sí kó má rẹ̀. so ẹni irú eléyìí ṣé kò tún wọ́ọ̀tì jàbàtà lọ nítorí ọlọ́run tẹ́rù ẹni yóò wọ́ọ̀tì jàbàtà lọ ó túbọ̀ ní pé jàbàtà náà bá dẹjú fún wọn wàláì wọn mọ̀ bá jàbàtà náà ṣe ṣùgbọ́n torí pé jàbàtà ò jàbàtà lè mọ́ wọn ni wọ́n fi máa làwọn náà sì ṣe ti jàbàtà tó tọ́ bá ti wá rẹ̀ ní tí ń bá wọn gbógun ti jàbàtà inú wọn máa dùn tọ́ bá ti di pọ́jà sọ́dọ̀ sí wọn aláwùdì ẹ̀sẹ̀ rẹ̀ láwọn yìí gbogbo aburú làwọn ti máa gbógun ti àti ti jàbàtà ni o àti ti ti ẹni tí èsì jàbàtà tó bá ti já ború gbogbo ẹ̀ làwọn máa gbógun ti àmúdẹ̀ ń sọ fún yín pẹ̀lú gbọ́nà ọba gbogbo ohun táwa bá ń sọ pátá pẹ̀lú ẹ̀rí nù kìtàbà ti súnà lórí gbogbo táwọn afa sunu náà bá fọwọ́ líle mú àfọwọ́ líle mú nígbà bá fọwọ́ dídẹ̀ mú àfọwọ́ dídẹ̀ mú àní jáde kó lójú ọ̀nà sàràfíjà pẹ̀lú gbọ́lọ́ ọba gbogbo rẹ̀dẹ̀rẹ̀ dìn tẹ́fẹ́ máa pè wá sí ọlọ́run níjà bá yín ṣe láyé ọlọ́run níjà káwá bá yín ṣe láyé láyé tó bá ti jẹ́ sípò dodo ni tí àwọn sálàfù yìí ju lórí ẹ̀ pẹ̀lú òròrí pẹ̀lú gbogbo àwọn ọ̀nà táwọn sálàfù ń gbà pèpè sí tẹ́sí ń gbà dúró lórí ẹ̀ pẹ̀lú gbọ́lọ́ lámàṣe ló fi jẹ́ pé àwọn ò ní mú wá fún yín láyé àyàfi ọ̀rọ̀ kan tá a bá rí pé ó ń lẹ́rìí inú Qur'an àti Sunnah táwọn sálàfù jọ wà lórí ẹ̀ bẹ́ẹ̀ mo fi ń gbìyànjú àti kó gbélé báyìí wá tẹnumọ pé àyà Qur'an àti hadith mo mú wálẹ̀ kan àti gbogbo ẹ̀ kété báwa làwọn ń dagbó yé báwọn àbá Sunnah sí ń lórí ẹwù máa máa rí fàfihàn ọlọ́wọ́ tààlà ẹwù báwọn yẹn ṣe gbẹ́jà onídíjà tó ẹwù bá ti wà sensitive tó lórí ọ̀rọ̀ onídíjà Imam Malik sọ pé wàsùálù àìhò bídà kíkúnyàn máa béèrè béèrè tó ń béèrè yẹn dídíà ni Imam Malik sọ pé wal imanu bihi wajibun káwa nígbàgbọ́ sí kọ́lọ́mù ọba àlekẹ́lá wà lókè láàrú wájibù ni ọ̀ràn yà ní kánímà nìsí wà àrọ́ ka tọ́ ìbá bídà tí Imam Malik ní kódà wọ̀ yìí oní bídíà ni mo yọ sí ẹni tí ń béèrè béèrè ni ẹ o Imam Malik mọ̀ fún bídíà ni ó fẹ́ wá béèrè béèrè láti rí bídíà rẹ lẹ́ni ẹ wo bídíà àpá wa sensitive dé tanzania lọ ẹ dàpọ̀ ẹ lọ ka bí àwọn àfa sunna ṣe máa ń lò pẹ̀lú oníbídà ẹ wàláì wọn máa kódà wọn ní mọ̀ntàbá sàmà ẹni tó bá fi lè rẹ́ẹ̀rì tó ní dídá fakọ̀dà àhánà aláhàdìmí islam fakọ̀dà àhánà aláhàdìmí islam ó ti sèrè lọ́wọ́ lórí bí islam ṣe wó nìyẹn. kódà fudul bin iyad ó ní man zawwaja kalimatahu min mubtadi'in gbogbo ẹnikẹ́ni tó bá ti ọmọ obìnrin rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ obìnrin tó bá fi fún ní bíbíà àbá ntí rẹ̀ ló fi fún bíbíà ni àbábúrò rẹ̀ ló fi fún bíbíà ni àbí ìyá rẹ̀ ló fi fún bíbíà ni kọ́fẹ́ níyàwó fakọ́d ọ̀tọ̀ àrọ́ṣìmà imam fudul bin iyadi ni ó ti di okùn mẹ́lẹ́bí rẹ̀ ẹ lọ ka àwọn àṣàrò ẹ ayub asakhtiyani ẹ lọ ka àwọn àṣàrò tó wá látọ̀dọ̀ rẹ̀ ẹ lọ ka ìbádàtul kubra kó ẹlọ́ka sẹ́rùbù wòsílẹ̀ àìṣẹ́kọ́ ìdálù sí náà ìmọ̀mù lálàká ẹlọ́ka pẹ̀lú àìníbi ẹlọ́ka ẹlọ́ka wọn tíra fún náà ẹlọ́wu ẹwọ àwọn nukula bẹ́ẹ̀ láwọn àwọn àyínmá wa àwọn sálọ́fù sọ́ọ̀lì bẹ́ẹ̀ tí wọ́n ń lò pẹ̀lú dídídà ẹ̀yìn sọ pé ọmọ kó bàtà wọn ni àfáà wa ni ọmọ àfáà wa ni a ti máa kó bàtà rẹ̀ títí òfúfú ni ọlọ́run níjú àgbàdua àtàdua àrù bẹ́ẹ̀ fún ọ ọmọ kóbá tó ń dídí àti ó fi kú wàláì wàláì kì í ṣe ìlànà sálà fìlẹ̀ fún ọyìn àwọn ọ̀tàdua bẹ́ẹ̀ fún ọ ọkàlọ́ kàn sí ìpìlẹ̀ rẹ̀ kò yẹ báyìí nìyí ká dáńbí ká dá ọlọ́run ẹ̀ yí padà dáńbí kankan náà ni. naam imam malik sọ wípé wà á rọ́ọ̀ka sọ́ọ̀ṣì bàbí àti wà á máa rọ̀bì imam malik ni oní dídí àníwọ̀ mo rí i kó ń dídí imam malik wà ní ẹ̀dá kan imam malik pa àyàn láti ẹ̀dá kan ẹ̀ bá mú jáde kọ́ máa jáde jáde kọ́ máa. وأمر بإخراجه إمام مالك الإمام قام يا لاتك أجد ذلك مثلا ẹlẹ́kùn mi yẹn bá dáwọ́ eléyìí wò lónìí kílẹ̀ yóò pé aláṣejù aláṣejù àbí ẹlẹ́kùn tèmọ́ malik náà láláṣejù báyìí tètè tèmọ́ malik láláṣejù báyìí ká tètè mọ ibi tó ń lọ ẹlẹ́kùn gbogbo tí mọ́ malik ti pé ìyẹn béèrè béèrè lásán ìmọ̀ malik ti gbọ́njà pé onídìíjẹ́ àlélẹ́ ìbéèrè jíjà ló ń béèrè mo sì rí pé ń bí díà ni ọ ẹ lè jáde kó mọ́sálásí ìwọ nígbà tó kẹ́ ẹ ní nkùnmọ́ nínú sírù àwọn kan bẹ wọ́n lé àwọn ìjáde kó nù sí ni láàyè ayàyàn anẹ́bísọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ pé bàṣírọ̀ yẹsírọ̀ wà látò àṣírọ̀ àbáṣírọ̀ wà látò nàṣírọ̀ ẹ máa rẹ̀ fáwọn èèyàn ni ẹ máa lè máa ẹ máa fún wọn ní odò ẹ máa lè wọn jáde kó nu ẹ̀sìn tó ní máa mú hadith yẹn wá dákun má lè yẹn wá náà lórí mọ́ malik náà lè àwọn ìyá kó nu ẹ̀sìn tètè mú wá báyìí kẹ́lẹ́ bá máa ń tẹ́yìn kọ́ ẹ̀yin ò kí ń mọ implication àwọn nǹkan tí ẹ̀ máa ń sọ ẹ̀yọ́ kan máa fọ́ ni ẹ̀ kí ń mọ ibi tí ń bọ́ sí nínú ẹ̀sìn tí máa ń ká mi lára fún yín nìyẹn irú àdìsí tó mú wa yẹn sẹ́ pé Imam Malik náà ní lo hadithu minkum al-munaffirun minkum al-munaffirun mo wá lórí Imam Malik náà Imam Malik náà o nínú al-munaffirin nínú àwọn tí ń lé àwọn yàtá kó mẹ́sìn tó bá náà Imam Malik tó bá já wa ni òní sọ pé wọ́n le jù alátejù ni wọ́n aláṣẹ ó ní sọ bẹ́ẹ̀ dákun wọn náà torí ọlọ́run bá wọ́n tó bá sọ lórí ọ̀rọ̀ náà Malik lọ ronú sọ̀rọ̀ yìí dáadáa pé Imam Malik sọ pé al-istiwa ghayru majhul والكيف غير معقول والسؤال عنه بدعة والإيمان به واجب وأراك صاحب بدعة وأمر بإخراجه nínú manakibu malik lè zawawi náà ni mo ní tuntun one thirty four now nítorí àsìkò wa ẹ jẹ́ kẹ́tù ẹ dọ́kun wo imam ahmed rahimahullah ta'ala imam ahmed bin hanbal ẹ jẹ́ ká tó wo àwọn náà àwọn náà àwọn tàhàdírù wá látọ̀dọ̀ wọn sí àwọn onídídá tí wọ́n hàzára àwọn onídídá kódà tí wọ́n dárúkọ wọn níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ Imam Ahmed rahimahullah ta'ala wọn àjẹ ṣe léyìí báyìí àyàfi pé wọ́n fi ń ṣe nàṣíhà fún ẹ̀sìn Ọlọ́run bá ní wọ́n fi ń ṣe nàṣíhà fún ẹ̀sìn Ọlọ́run bá ní wọ́n fi ṣe tabalọ́wọ́ inú manaqibu manaqibu imam Ahmad ibn Jawzi manaqibu imam Ahmad ibn Jawzi page two hundred and fifty three page two hundred and fifty three á bá ọ̀rọ̀ yìí lẹ̀. قال ابن الجوزي رحمه الله ابن الجوزي قال بقى بقى كيف وكان وكا وقد كان الإمام أبو عبد الله أحمد بن حنبل بشدته بتمسك قال وني وقد كان الإمام أحمد وقد كان الإمام أبو عبد الله أحمد بن حنبل لشدته لشدة تمسكه بالسنة wọ́n ní imam ahmed rahimahullahu ta'ala ó jẹ́ ní tó jẹ́ sí wípé ní pàápàá imam ahmed jẹ́ ní tó jẹ́ sí wípé látara ilé koko mọ́ ìgbásúnà rẹ̀ mú lè sí dati tamasukihi dákun máa ń fara síbẹ̀ yẹn lè sí dati tamasukihi nǹkan tí ibùdó jáwéjì fi ròyìn imam ahmed ni sí dati tamasukihi lè sunna imam ahmed wọ́n lè koko níbi ìgbásúnà mú ẹ̀dá kù wọ́n fi sí dà wọ́n fi ròyìn imam ahmed wípé wọ́n lé koko sí dátì tamasuk lè súnà wọ́n fi ròyìn Imam Ahmad pé Imam Ahmad jẹ́ni tó lé koko koko níbi ìgbà súnà mọ́ bóun wọ́n ti máa ròyìn kí bóun ni wọ́n ti ń ká bá súnà mú jẹ wọ́n ní kárọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ níbi à ń gbá súnà mọ́ kárọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ tọba rẹ ní táwa ròyìn pẹ̀lú pé ó lé koko lórí ìgbà súnà mú ga òun ni mùtàṣà intanẹti fẹ́ gẹgẹgẹ ẹ mọ mọ hadith alẹ́ mọ fi tako so Imam Ahmad náà dákun lo halaka mọ̀tànà pẹ̀rún dákun lórí wọn lórí kó tètè má bi tọ́ wà kó tètè má bi tọ́ fún tọ́lọ́wọ́n bó tù ọ sí wọn ni وقد كان الإمام أبو عبد الله وقد كان الإمام أبو عبد الله أحمد بن حنبل لشدة تمسكه بالسنة wọ́n ní pàápàá Imam Ahmad jẹ́ nítorí sí pé látara líle kókó nídìí ìgbà súnà rẹ̀ mú wà náà yìí àní bídà àti líle koko níbi ìtako bídíà rẹ̀ yatakallamu fi jama'ati minal akhyar kódà Imam Ali Ahmad a máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn kan nínú àwọn ẹni rẹ̀ idha sadara minhum ma yukhalifu sunnah tí nǹkan tó yapa sunna bá ti jáde lọ́dọ̀ wọn báyìí ẹni rẹ̀ ni wọ́n àmọ́ látara bí Imam Ahmad ti le koko níbi kéèyàn gbọ́dọ̀ yapa sunna dé tó sì le koko níbi ìmọ̀ ìmọ̀ kọ̀fáwọn èèyàn níbi dídà dé àti gbogbo tó bá lè mú àwọn èèyàn níbi dídà nítorí pé téèyàn bá lè máwọn èèyàn níbi rẹ̀ wàláyé fẹ́ hó pọ̀ ọ̀nà aburú fáwọn èèyàn ni ẹ lè máwọn èèyàn níbi in tó bá kẹ́ ẹ lè máwọn so that wọn ní lè jọ bọ́ sínú aburú yẹn àdúgbò yìí nílà wọ́n ní lẹ́tara bí wọ́n bá ti ṣe lé kókókó tó ìmọ̀ẹ́mọ̀ yìí fẹ́ gbọ́rọ̀ yìí kalẹ̀ tí ó ti yé àwọn tí ń gbọ́ mi ọlọ́run ó jẹ́ kó yé yín torí ọlọ́run bí màmá bá ti ṣe lé kókókó tó níbi ìgbásùn náà mú àti bá ti lé kókókó tó níbi ìkako bídíà sọ pé màmá di dára ti o ni mo yí kọ́ máa tẹnu mọ́ o dákun bá mi ròyìn náà mẹ́rin pẹ̀lú aláìsí ju kọ́ ọkọ ọmọ ibi tọ́lọ́run ó tó sí o ká máa táwa náà ó tó ọ sí o wọ́n ní ìmáàmù Ahmed àmọ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan nínú àwọn ẹni rẹ̀ ìdá sọ́dà ọ̀nà ìhùn máa yọkọ́ ìlú súnà tí n tó bá yapa súnà bá jáde lọ́dọ̀ wọn. ẹ sọ̀rọ̀ nípa wọn. gbogbo ọ̀rọ̀ ìmáàmù Ahmed ti sọ yìí agbe lórí pé yín ti nà àti ẹ̀sìn tó yàtọ̀ sí náà kó má bàa di ẹ̀sìn máwùn yàn lọ́wọ́ kó má bàa lọ di ẹ̀sìn máwùn yàn lọ́wọ́ ìmọ̀mọ́ wa lè mọ́ wọn nítorí mọ̀mọ́ ń sọ fún yín ẹ̀sìn ń gbọ́ yé mọ̀mọ́ ń sọ fún yín gbogbo gbà ó yẹ fẹ́ gbọ́ ni ọlọ́run bójú ẹ̀ gbọ́ dé bẹ́ẹ̀ yóò ti lè máa fà ẹ̀ ní lè má láì màkà bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ tún adé ń sàlàyé fún ẹ̀ aburú rẹ̀ ó padà bẹ̀sẹ̀ máa yàn lọ tó fáwọn èèyàn ń kọ́ sí rẹ̀ tẹ̀sìn àwọn èèyàn ó rò pé nínú ẹ̀sìn lọ́wọ́ àní tẹ́ẹ̀ bá le kokoko máa tẹ́ẹ̀ tètè ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn aburú òun yóò padà di ẹ̀sìn máwọn èèyàn lọ́wọ́ tó báwọn èèyàn wò kọ́ sí wọ́n rò pé ẹ̀sìn ni ṣùgbọ́n aláìmọ̀ká ta ni wọ́n aláìmọ̀ká kọ́ sí ẹ̀sìn ta ni wọ́n mẹ́sìn lọ́dọ̀ aláìmọ̀ká tuntun òun bá saburú kódà ẹ lè má lè má òun tó bẹ́ẹ̀ ní lè ìmọ̀ mamadi lóyún ní ibùdó jáwé ní ìmọ̀ mamadi ń tí kólé sọ̀rọ̀ yọ̀bọ̀ kẹ́lẹ̀ tí ń bá káàkiri ẹ̀ eh, kì í sọ̀rọ̀ yẹ̀bẹ́ kí ẹ dákun bá mi ròyìn gbogbo àwọn eléyìí náà pẹ̀lú tàṣà dìbò ká mi ròyìn wọn bẹ́ẹ̀ ẹ̀ eh, gbogbo ọ̀rọ̀ yìí wọ́n gbé lórí nàṣíhà ìfọ ẹ̀sìn mọ́ni eh, ẹ̀ ẹ wo bí imam ahmed ṣe lè lórí yahya bin ma'in yahya bin ma'in tó yẹ pé imam al-jashu wa ta'dil imam imam àwọn tó yẹ pé ká sọ pé lágbájá ẹni aburú ni lágbájá ẹni rẹ ni imam al-jashu wa ta'dil nínú àwọn mutasaddidun ni wọ́n máa ń kà wọ́n sí nínú àwọn ashabu al-jashu kò yín náà òyìn ọ sábà ní mọ̀tà ìṣàdìdú nínú wọn ọlọ́pàá láti jù nínú wọn àbí. ó pé oríṣiríṣi bá jẹ́ ń lò pẹ̀lú àwọn ìmọ̀ kọ̀ọ̀kan yàtọ̀ ní tí òkè yí ọ nìyẹn. nínú àwọn àwọn tí wọ́n ń ṣe jẹ́pù àti tààdì àwọn kan bẹ̀ wọ́n pè ní àmìkàṣàdìdú àwọn kan bẹ̀ wọ́n pè ní àmìkàṣàhìlú àwọn kan bẹ̀ wọ́n pè ní àwọn kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn torí àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun kálukú wọn ló níbi tá a ti ń lò wọ́n àwọn àlùmọ̀tẹ̀sẹ̀ dìbò àmọ́ ń lò wọ́n dáadáa ó níbi tá a ti ń lò wọ́n tá a dẹ̀ ní lu àwọn mọ̀tẹ̀sẹ̀ ìlú bẹ́ẹ̀ rárá a gbọ́dọ̀ lò wọ́n bẹ́ẹ̀ àwọn mọ̀tẹ̀sẹ̀ dìbò la gbọ́dọ̀ lò ó sì níbi tá a ti lo àwọn mọ̀tẹ̀sẹ̀ ìlú tá a nílò àwọn mọ̀tẹ̀sẹ̀ dìbò ó sì níbi tá a ti lo àwọn mọ̀tẹ̀sẹ̀ dìbò gbogbo ẹ̀ ló ní òṣùwọ̀n jẹ́ nǹkan alápèjú ìjọ ọ̀gá yíyọ dáadáa torí àwọn mọ̀tẹ̀sẹ̀ dìbò tí wọ́n bá fi lè àdálẹ̀ ẹnìkan tí wọ́n bá fi lè àdá tàdínù wọn nìyẹn máa mójú ìyẹn ni kí tó máa sọ pé nìkan ẹni rẹ ni nítorí pé torí àwọn wọ̀nyẹn kódà bí èèyàn bá ti wọ́n lè koko débi pé kódà kódà kó o ṣàṣìṣe kékeré báyìí wọ́n mú ẹ. táwọn ẹgbẹ́ bá ti lè fún yẹn ní pass mark táwọn yẹn bá ti lè tó bá ti lè kọjá lọ́dọ̀ wọn tó bá sọ pé ní eré ni ọ́ wàláì wàláì ẹ má wulẹ̀ wádìí ọ̀nà tó bá àwọn yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wádìí dé kó kù gan kó tẹ̀lé kí wọ́n sọ pé ìyẹn yìí kó tẹ̀lé pé yọ̀ bọ́ lọ́wọ́ wọn kí èèyàn wá bọ́ lọ́wọ́ wọn mọ̀ yí pé kò sẹ́ni náà tó kéde sọ pé ẹni bú ni mọ́. aláwọn tí àrísọgbọ́n wọn le gan sáà sọ pé àwọn èyí rí di là lọ́dọ̀ wọn náà kọ́kọ́ láì bó ṣe máa ń lò wọn nu ó tún níbò míì èyí òun ìmọ̀ àdìsù nìyẹn bí láti máa ṣàlàyé ẹ̀yìn yẹn gbà wá ní so nítorí pé àwọn nǹkan táwọn so wàláì mo mọ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ dáadáa ọlọ́run bàálí kẹ́lọ́ sànù ọlọ́run bàálí kẹ́lọ́ bá fi wọ́n mọ̀nà so ìgbà tí wọ́n lóyún mama ahmed bọ́n ṣe lóyún mama ahmed nìyẹn ẹ wípé mama ahmed àmọ́ ṣe bẹ́ẹ̀ ẹ wo bó ṣe lè má yáhìá bùn màáyìn ẹgẹ́ bí àpèjúwe tí mo mọ lọ ẹ wo bó ṣe lè má yáhìá bùn màáyìn ẹ wo bí mama ahmed ṣe lè má ẹ̀lmọ́mù bukhari lórí ọ̀rọ̀ làbíyù ní quran ẹ wo bí wọ́n ṣe lè má ẹ̀lmọ́mù bukhari lórí ìbéèrè yìí yẹ nǹkan kéwu ma kó gbogbo ohun tó ní kò lọ́dọ̀ mi ọjọ́ ìdájọ́ máa ń sìn so wọ́n ń bí kíní wọ́n ní ṣe nà sí àfẹ́sìn ni so ló fi jẹ́ sí pé dákun àwọn táwa jọ nìyẹn manhajù wọn làwa ti ń tẹ̀lé tó o bá ti rí nǹkan kan tá a sọ tí ò sí lórí manhajù wọn mú wá ọlọ́run ojú òde mú wa mú wa ká tún bọ̀ ṣàlàyé ká tó kẹ́rì wa lórí pé bá ń ṣe rí gẹ́gẹ́ àwọn wà kó wa fún ọ pé orí ń tà sọ òun káwa kó wọn wá lórí pé bá ṣe ń sọ ọ̀nà pẹ̀lú àìrí ẹ̀yin tẹ́ ń sọ ọ̀nà dáadáa tẹ́ ń ṣe tasahulati ẹ̀yin tẹ́yìn tẹ́yìn tẹ́ fẹ́ ba súnà nẹ́bì jẹ́ ẹ́ ẹ̀yin lẹ́ lẹ́ni tẹ́ fi jọjà àwọn ẹni bú lọ. ṣùgbọ́n àwa ti wa gbogbo báwa ti ń ṣe pátá àwa ń gbìyànjú à ń sọ́ra wa lọ́wọ́ sì máa sọ wa pẹ̀lú gbọ́dọ̀ bá lórí pé àní jáde kó lójú ọ̀nà sàlàfíà ìfẹ́ àní jáde kó mẹ́rin bá ti ń ṣe láti máa ṣe àti ní gbọ́ ti yín bá bá ti ń ṣe òun làwọn máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè wá síbi pé ká má nìkan ṣe òun ọ̀láyà nígbọ̀ ọlọ́run níjà lè gbọ́ ti yín títa àwọn sálàfù ojú ọ̀nà wọn làwọn máa tẹ̀lé nítawọ́ àwọn tí kì í ba súnà jẹ́ lójú kọ́ máa ká mi lára wàhálà wọ́n ń pe tí èsì súnà ló ní súnà àwọn tí wọ́n ń gbá súnà mú wọ́n ń pe àwọn alálàtì jù fáwọn yẹn ẹ̀dá ń gbógun tì wọ́n ọlọ́run bá lè kẹ́lá yóò forí jìn ọlọ́run bá lè kẹ́lá yóò dákun yóò sànù ọlọ́lá ilẹ̀ lọ́wọ́ àtàwọn náà ẹ jẹ́ kí n tún mú àwọn ẹ̀rí mi wá látọ̀dọ̀ imam عبد الرحمن بن يحيى بن خوقان قال آه، أبو آه، موسى بن عبيد الله بن خوقان صيب أمو أنكوه أبو علي عبد الرحمن بن يحيى بن خوقان قال صيب أمر نتوكل بمسألة أحمد بن حنبل عن من يتقلد القضاء فسألته كان آه، أمراء وإمام أحمد المتوكل ẹni tó yẹ sí pé ìgbà yẹn ọlọ́run bá dẹ́gbẹ́ ti fi dá wa Imam Ahmad rìn lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnira lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó dé bá Imam Ahmad lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnira àtàwọn àdánwò tó dé bá Imam Ahmad rahimahullahu ta'ala so Imam Ahmad ẹni yìí wá ní wọ́n bí Imam Ahmad léèrè al-Mutawakkil rahimahullahu ta'ala ọwá bí àwọn èèyàn dìde ìgbékalọ̀ béèrè béèrè lọ́wọ́ Imam Ahmad rahimahullahu ta'ala tó ní ká lọ béèrè béèrè lọ́wọ́ Imam Ahmad rahimahullah ta'ala nípa àwọn táwọn yàn láti lè ṣe adájọ́ lórí àlámàrí mùsùlùmí àwọn wo ni káwọn yàn káwọn kó ìdájọ́ àlámàrí mùsùlùmí káwọn kó yí lọ́wọ́ <clears throat> so wọ́n ní ká bí àwọn Imam Ahmad lè rí pé ta ni káwọn yàn نعم قل فسألته قل هو بليري قال أبو مزاحم فسألته أن يخرج إلي جوابه abu muzahim wa ni òun wá béèrè lọ́wọ́ imam ahmed wípé ìbéèrè ìdáhùn tó bá fún mi tó bá fún wa lórí nǹkan ìdáhùn bá gbé jáde káwọn èèyàn rí so imam ahmed wa ti kí ni imam ahmed wa gbé ìdáhùn jáde ó wá ní wàhálì ní kọ́pùhù eléyìí ní kọ́pì kan eléyìí ní kọ́pì ìdí imam ahmed sọ lọ́jọ́ náà lọ́wọ́ ó ní bisimilahi rahman rahim lẹ́yìn kan bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ọ̀ba ọba arrahman orúkọ ọlọ́ọ̀ba allah ọba arrahman arrahim والنسخة الرقعة التي عرضتها على أحمد بن حنبل والنسخة الرقعة التي عرضتها على أحمد بن على أحمد بن محمد بن حنبل بعد أن سألته عما فيها فأجابني عن ذلك بما قد كتبته وأمر ابنه عبد الله أن يوقع بأطفالها بأمره ما سألته أن يوقع فيها. كوني لي بيني كوبي èyí ti yẹ sí pé òun gbé lọ fún Imam Ahmad bin Hanbal rahimahullahu ta'ala lẹ́yìn tó ń bi léèrè nípa àwọn tó ń béèrè lọ́wọ́ rẹ̀ tó sì dáhùn lóhùn lórí ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó kọjá di fóun yìí tó dẹ̀ pa ọmọ rẹ̀ láti Abdullah pé kó sáyìn sábẹ́ rẹ̀ pẹ̀lú àṣẹ Imam Ahmad pé sáyìn sábẹ́ kìíní pé ní Ahmad bin Hanbal sọ lélẹ́yìí ó ní tí ọmọ rẹ̀ Abdullah tó dẹ̀ sáyìn rẹ̀ lórí àwọn nǹkan tó ń béèrè lọ́wọ́ Imam Ahmad ó ní sàájú Ahmad bin Hanbal عن عن أحمد بن ابن رباح hmm. سألت أحمد بن حنبل عن أحمد بن رباح قلهم بير رضا إمام أحمد بن حنبل نقع أحمد بن رباح فقال فيه أو إمام الرافقي إنه جهمي معروف بذلك tàwọn bèrè lọ́wọ́ rẹ̀ tàwọn bèrè lọ́wọ́ imam amadi ahmed bin rabah èèyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ orúkọ ni wọ́n dá wọ́n dárúkọ fún imam ahmed imam amadi sọ pé èyí àìdákọ̀ yẹn yìí àìdákọ̀ yẹn kò sínú ìlànà súnmọ́ ká máa dákọ̀ yẹn wọ́n dárúkọ Imam ìyàn lọ́dọ̀ Imam Ahmad Imam Ahmad sì kọ̀ndẹ́mù ẹni yẹn Imam Ahmad náà dárúkọ rẹ̀ Imam Ahmad sọ pé innahu jahniyun ma'rufun bi dhalik jahniyu ni tí a mọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú ìròrí jahniya ẹ̀dàkùn níta ń sọ fún ọ níta bá bí ọ lè nípa àyàn sọ bó ṣe rí fún wọn manhaju yẹn nìyẹn nǹkan tí Imam Ahmad sọ nìyẹn wọ́n bí mí lèrè nípa èèyàn kan ní ìsìn mọ́ tí mo mọ̀ nípa rẹ̀ mo sọ bó ṣe rí ẹ̀yìn kan wá rí láì fèsì ẹ̀wọ̀n rí láì sí sí manhaj tèmi rí lọ́dọ̀ imam ahmed manhaj tèmi rí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tí mo dẹ̀ ti mẹ́rin wá fún yín lórí ẹ̀ pé wọ́n àwọn bíi anabi léèrè gan nípa muawiya àti abu anabi sọ nǹkan mọ̀ nípa rẹ̀ wọ́n lọ bí anabi léèrè nípa abu sufyan rẹ̀ lọ bí léèrè anabi sọ fúyà ọ̀sọ̀rọ̀ fúyàwó rẹ̀ lórí wọ́n lọ bí anabi léèrè nípa àwọn èèyàn nípa àwọn èèyàn anabi sallallahu bàbá ń pè ní usulubu dáwà usulubu dáwà ni àbí usulubu burúkú ó ní nísìn wọn lọ bí imam ahmed léèrè nípa ahmed bin robah ó ní sàáltù ahmed bin hanbal and ahmed ibn robah ó lọ bí imam ahmed léèrè nípa ahmed bin robah fi iná ọjà ní ma'rufun bi dhalika wa innahu in qallada wa innahu in qullida alqada min fi dhara nu'a muslimina lima huwa alayhi min madhhabi wa bid'ati imam ahmed sọ pé ẹni yìí tẹ́ ẹ bá yẹn ní adájọ́ tẹ́ ẹ gbé àlámàrí àwọn mùsùlùmí lé lọ́wọ́ kọ́ máa ṣe dájọ́ lé wọn lórí káàna fi lọ́rọ́ mọ́ lẹ́ mùsùlùmí ìnira ń bẹ lára rẹ̀ tí ó bá àwọn mùsùlùmí. lima huwa alayhi min mazhabi wa bid'ati nítorí nítorí ń tọ́wà lórí ẹ̀ nínú mazhab àti dídá rẹ̀ tẹ́ bá lọ yàn tẹ́ lọ gbé àlámàrí àwọn mùsùlùmí lé lọ́wọ́ kọ́ máa darí àwọn mùsùlùmí kọ́ máa ṣe dájọ́ lé wọn lórí àwọn mùsùlùmí ò rí ìnira látara ọkùnrin yìí o nítorí dídá àti ń tàbá pààyàn ti ta ní èèyàn bu ni alhamdulilah ti gbọ́ ọlọ́run ti ti fi imam ahmed rẹ̀ rẹ̀ wípé tí imam ahmed bá ti wí wọ́n ti mọ̀ pé ẹni rẹ̀ lílé ẹni tó gbé lójú lórí mọ́tò imam ahmed náà rí wàhálà o kó bẹ́ẹ̀ kọ́ lọ́mọ àlejò láti rìn lẹ́ o ẹ̀jẹ̀ ọ̀dọ̀ sáà máa ń sìn so à ń bẹ lọ́mọ àlejò gbogbo àwọn tó ń pèpè sí súnmọ́ náà báyìí gbogbo wàhálà tó bá wù kán máa rí ọlọ́mọ àlejò kọ́dà ń so ìmáàmù Ahmad náà rí wàhálà ṣùgbọ́n ìgbà tí màmá bẹ tọ́nà balẹ̀ kẹ́lá ti fi rin lẹ̀ tán tọ́nà balẹ̀ kẹ́lá ti fi ẹsẹ̀ máàmù Ahmad rin lẹ̀ tán kó di wípé máàmù Ahmad wọn lọ gbé àlámọ̀rí ẹ̀sìn ìbànújẹ́ ẹ̀dá kò kí ni ká ṣe lórí eléyìí tó kọ́ sí pé ẹni tó dúró débi lélẹ́yìí ẹni tí máa ń hajj ẹ̀ dá lélẹ́yìí ẹni tó dúró lórí gbogbo onírà tá a fi kàn kò yẹ báyìí ní ọ̀dà a ti gbọ́ ìmáàmù Ahmad ọ̀dà olùwà tún bí ilé òun tó wá bí ìmáàmù Ahmad فقال فيه أيضا ما يريد تواصل بكنا نقاري مثل ما قال في أحمد ibn Rabah irú tó sọ nípa Ahmad ibn Rabah àtàkà sẹ́yìn yìí òun náà ló tó sọ nípa rẹ̀ náà wa dhakara annahu jahmiyyun ma'rufun bizalik. ó wá sọ wípé jahmiyyu lòun náà ma'rufun bizalik tó jẹ́ pé ó gbajúmọ̀ pẹ̀lú ìròyìn Jahmu bin Safwan yìí wa annahu kana min sharrihim wa a'zamihim dọ́rọ̀rọ̀ náírà náà kódà nínú àwọn tó burú jù nínú àwọn jahmiya ni nínú àwọn tí ìnira rẹ̀ tóbi jùlọ nínú àwọn jahmiya lẹ́nu wà. wasaltu Shu'aib ibn Sahal ó lọ tún wá bílẹ̀ nípa Shu'aib ibn Sahal faqala fihi mamadu tún sọ pé òun náà jahmiyu ma'ruf bi dhalika jahmiyu lòun náà kò di mẹ́ta wọ́n ń kóyàn mẹ́ta díwájú mamadu kẹ́tì sàn ó gbogbo ní mamadu ń kọ̀ndẹ́mù tó bá jẹ́ wọ ni wọ́n sọ pé gbogbo yẹn ní mi ń kọ̀ndẹ́mù ó dà kò sẹ́ni kàtọ́ da lọ́dọ̀ rẹ̀ ó dà kò ní ma sọ bẹ́ẹ̀ mamadu ẹni kẹta rè wọ́n tún bílẹ̀ rè náà ó ní jahmiyu ma'ruf bi dhalika wasaati wa Ubaidillahi ibn Ahmad olóhùn tún béèrè lọ́wọ́ imam ahmed tó dá Ubaidullah ibn Ahmad ńkọ́ kí lọ fẹ́ sọ nípa àlejòlá bin ahmed náà àkọọ́lá fi hì jàmíyí màrúfù bẹ̀ hàlì ó ní ẹlẹ́ni òun náà jàmíyí màrúfù jàmíyí tó gbajúmọ̀ lòun náà tá a máa pẹ̀lú ẹ̀ òdì mẹ́rin wàsáàtù wa ni màrúfù bí adé ṣuaib ẹni tá a mọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú ọkọ̀ abu ṣuaib pẹ̀lú kúnyà abu ṣuaib ó lóun tún bílẹ̀ nípa rẹ̀ àkọọ́lá fi hì náà jàmíyí màrúfù bẹ̀ hàlìkà عن محمد بن منصور قاضي الأهواز قلهم بليه نقع محمد بن منصور فجاء قاضي فجاء رجع الأهواز فقال فيه أما تصنقع إنه كان مع ابن أبي جواد وفي ناحيته وأعماله kódà òun náà wà pẹ̀lú onídídíà máìdín àdídòhad òun náà wà pẹ̀lú ẹ̀ wọ́n jọ ń ṣe ni ilá anáwó kánà min àǹfààní wàlá àrífọ́ ra'yahu. so ó ní ẹnu ni pé a ò ma ìròrí tiẹ̀ ṣùgbọ́n òun náà ó wà pẹ̀lú àwọn oníbíbíà ẹ̀yọ́ kú òun náà ń bá àwọn oníbíbíà ṣe ẹja dànù òun ọ̀kan máa tiẹ̀ dé ni ni ìmọ̀ ẹ̀ ṣùgbọ́n wípé mo mọ̀ pẹ̀lú àwọn kí n sì ń bẹ pẹ̀lú wọn kí máa lọ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn kí máa lọ ń gbogbo ẹ̀ bá wọn rò pọ̀ kí n pè wọ́n sí rẹ̀ kí n pè sí ẹ̀yọ́ kú òun náà ò lóore lára kò dákun mo fọlọ́ bá jọ sọ̀ńtọ́ bá sọ wasaltuhu anibina ali ah, wasaltuhu anibina ali ibn jaad ó lóun béèrè lọ́wọ́ rẹ̀ tó dáa ibn ali ibn jaad nǹkan فقال أسطي أمام رسول الله كان معروفا عند الناس بأنه جهمي مشهور بذلك kódà ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wípé ẹni tó ń béèrè lọ́wọ́ mi kódà ibi tó ń burú dé ó tún gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wípé jahmiyu ni tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀. ثم بلغني عنه الآن أنه رجع عن ذلك ṣùgbọ́n ó ti èrò ti wá dọ́dọ̀ mí nísìn pé wọ́n ló ti ọ̀rọ̀ ó ti ọ̀rọ̀ já àkóhùn bí èrò rí gbà níyàyé o ó ní yọ̀nà sílẹ̀ wàsáàtì wo àni fat munsahal sọ́hìdì mazọ́lì ni muhammad bin abdullahi ah, di baghdad ó lóun tó béèrè lọ́dọ̀ rẹ̀ òun tó béèrè lọ́wọ́ imam abdul náà nípa fat munsahal àwọn ni nítorí imam abdul sọ pé فقال جهمي معروف بذلك جهمي لونا أبا جمع تلير جهم بن صفوان من أصحاب بشر المريسي المريسي ó ní min asuhabi bishiri almarisi nínú àwọn èèyàn bishiri almarisi lọ́wà wà laysa yanbaghi an yuqallada mithluhu shay'an min umuri muslimina lima fi dhalika min ad-darar wọ́n ní wéèyàn báyìí sí ni máma rí ní wéèyàn báyìí ni kọ̀tọ́ ká fi ká gbé um, àlámọ̀rin mùsùlùmí lọ́wọ́ nítorí aburú tá mùsùlùmí kan látara rẹ̀ wàsáltuhu an ibn salji ó lóun wá béèrè lọ́dọ̀ rẹ̀ òun tún béèrè lọ́wọ́ imam ahmed nípa ibn salji فقال مبتدع صاحب هوى كل نجي يعني وني فنوني وسألت عن إبراهيم بن عتاب قل انظر لا لا إمام أحمد نقع إبراهيم بن عتاب فقال لا أعرفه قل هو ما هو مدرك ما إلا أنه كان من أصحاب بشر المريسي وني أنه يقول مكما يقول إنه أنه بشر المريسي فينبغي أن فينبغي أن يحذر فينبغي أن يحذر ولا يقرب ولا يقلد شيئا من أمور المسلمين فينبغي أن يحذر أو الصافي ولا يقرب كما فمر ولا يقلد شيئا من أمور المسلمين قاسم الدين تتالي لو ما وعلى ما يا مسلمين كما داريه هني بين لا أعرفه إلا أنه كان من بشري بشر المريسي فينبغي أن يحذر ولا يقرب ولا يقرب ولا يقلد شيئا من أمور المسلمين أه؟ أعبد به على المسلمين لو nam ilé yìí báyìí àwọn ní wàá fi jùmùlà sí ní àkótán gbogbo ẹ̀ òun ni pé inna ahlal bidai wal ahwa la yanbaghi an yusta'ana bihim fi shay'in min umuri muslimin pé ní àkótán ní ìkó gbogbo ẹ̀ lẹ́nu kọ̀ ni pé dájúdájú àwọn onídídá àwọn onífẹ̀ẹ́nu ọ̀tọ́ káwárà lọ́wọ́ pẹ̀lú wọn níbi nǹkan náà wà lámàrin mùsùlùmí فإن في ذلك أعظم فإن في ذلك أعظم الضرر على الدين فإن في ذلك أعظم الضرر على الدين pé pé ń bẹ nínú ìmọ̀ ṣerú nǹkan báyìí ìnira tó tóbi jùlọ fẹ́sùn máa máa àlẹ́ yí رأي أمير المؤمنين أطول الله بقاءه من التمسك بالسنة والمخالفة لأهل البدع oni tonti oni mama mẹ́rin wa ń bọ̀rọ̀ lẹ́yìn oni tonti pé àmà àmà àmì ìròyìn òmìnir wà lórí ẹ̀ kọ́nà kọ́lọ̀ kó jẹ́ kó pẹ́ láyé kọ́lọ̀ kó bá gùn lẹ́mi dáadáa pé a mọ̀ pé ìmáàmù ntí àmírù mòmìnì wà lórí ẹ̀ òun ni àtàmọ́ tó kò bí súnà ó gbá súnà mú ó sì ya tàwọn onídìdí àti tó bá ti jẹ́ pé ìròyìn tá a mọ àmírù mọ̀ àlùmọ́tàwákì ọlọ́run bá lẹ́jẹ́ sànù rẹ̀ pẹ̀lú dáwà imam ahmed ó ní ó ní àmírù mama ahmed bá lò nínú àwọn alákọ̀ọ́kọ́ fìyà jẹ ni ẹlẹ́ẹ̀kejì fìyà jẹ ni ẹlẹ́ẹ̀kẹta fìyà jẹ ni ẹlẹ́ẹ̀kẹrin fìyà jẹ ni ìgbà tó wá dórí àlùmọ́tàwákì ọlọ́run ọba àlekẹ́lá wá ní kí ọlọ́run ní kí dáwà Imam Ahmad kọ́lọ́run ọba àlekẹ́lá tó ní kó tàn sí dáadáa òun lọ́wọ́ ọba àlekẹ́lá wá ní kó yọ Imam Ahmad fún nínú ìyàtọ̀ tí fi ń jẹ́bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Muhammad wa sọ wípé tò gbogbo àkótán ni pé gbogbo àwọn tí a kó wá síwájú yìí ẹ má fi ẹnìkan kan joyè nínú wọn ẹ má fi ẹnìkan ẹ má jí àlámàrí mùsùlùmí yí ẹnìkan kan lọ́wọ́ nínú wọn nítorí wípé àwọn wọ̀nyí kọ̀tọ́ ká wà lọ́wọ́ pẹ̀lú wọn níbi nǹkan kan náà àwọn àlámàrí mùsùlùmí pé ìnira tó tóbi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó bá àwọn mùsùlùmí táà ti mọ̀ wípé tí àmírù mìíní wà lórí ẹ̀ kọ́nà kó bá rí kọ́nà tí kò pẹ́ fún wa òní pé wọ́n gbá súnà mú àtàmọ́sùkò bí súnà wọ́n sì wà lórí mọ̀kọ́ láfá wọ́n wà lórí ìyapa sí àwọn onídídà tó ń torí ẹ̀ ń tà sọ fún wa ni pé lórí ìlànà kan wà yẹn o a máa ti ẹnì kankan àwọn onídà jẹ ẹ dákun nínú eléyìí náà ẹ rí wípé Imam Ahmad rahimahullahu ta'ala tó ẹ rí wípé wọ́n sàlàyé gan wọ́n dẹ̀ dárúkọ àwọn èèyàn wọ́n dẹ̀ ń kọ̀ndẹ́mù wọn wọ́n dárúkọ àwọn èèyàn wọ́n ń kọ̀ndẹ́mù wọn lẹ́yọ ẹ dákun kí lè fẹ́ sọ lórí ilé ìbáyìí náà kí lẹsẹ sọ sí mahamadu náà sálákejì ni wọn ni ẹ̀dá kan gbìyànjú ẹ jẹ́ káyé mọ ibi tẹ́ wà kò sí ìyẹ́bá yín dì mazhabu yìí manhajú làwọn ń tẹ̀lé pé sábà bí wàá lè rí nípa èèyàn kan tá a sì ń tá a bá mọ̀ nípa rẹ̀ làwọ̀ sọ èyí bá ní nítorí wípé ẹ máa ń gbà tí wọ́n di àwọn àyímọ̀ wa náà léèrè anabi sallallahu alaihi wasallam àtàwọn tó rìn lórí manhajú anabi sallallahu alaihi wasallam wọ́n bí wọ́n léèrè nípa èèyàn anabi sọ tó mọ̀ nípa wọn èsì mìíràn bá sọ tí mo mọ̀ nípa èèyàn nísìnyí kẹ́nìkan máa sọ wípé kẹ́nìkan máa sọ àyàfi tẹni tó bá mọ̀ pé òun fẹ́ yapa sí mẹ́nàjà àlùsùnà tẹ̀jẹ̀ máa lókù kò ní ìṣubú dáwà ni kò ní kíní kan ní irọ́ lẹ̀ ń pa ọ̀rọ̀ ìṣubú dáwà kọ́ ẹ bọ́ta ẹjọ́ tí ń dààmú yín fáyé ẹ̀fọ́ tí ń dààmú yín fáyé ẹ̀fọ́ bẹ́ẹ̀ lè sòdodo kò yí báyìí ní ìfètò ọlọ́run wà mẹ́rin kọ̀ọ̀kan gidi gan àwọn àdínlá pọ̀ mo fẹ́ kó fún wa ni àwọn mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ń sàlàyé fún wa nípa ọ̀rọ̀ manhajú eléyìí báyìí èyí báyìí ní ti ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ dúró síbi iná nítorí àsìkò wa inshallah àtún máa tẹ̀síwájú lórí àwọn àlàyé títí tọ́lọ́mọ bá àlejò láti ń di ní tí òdodo kan hàn sí gbogbo àwọn tí wọ́n á òdodo tọ́lọ́mọ bá àlejò ló di ní kí ìbàjẹ́ kan hàn sí gbogbo àwọn èèyàn àtàwọn oníbàjẹ́ lálá ilẹ̀ ìrànlọ́ abẹ́lẹ́ ọba àlejò kọ́ ọmọ jìká sọnù lẹ́yìn tọ́lọ́mọ bá àlejò ti sọnù mọ́ wa tọ́lọ́mọ bá subhanaka allahumma wa bihamdik